So okay. how was your registration? was fine. Tell me how was yours? He said I should come back tomorrow. to pé mo wọlé through scholarship. Ẹ <gasps> fi kò ní ẹ I'm just a lucky girl. Ara mi dára! Dìlọ́ dìlọ́, dìlọ́ dìlọ́. Tari. Owó bàbá ìdẹ̀ra ọmọ ológo kan ṣoṣo tí ń bẹ nílùú. now you are talking. Are you stupid? Ah! Fóònù olówó iyebíye ìrírù rẹ̀ rí láyé mi. ẹ ooo. lẹ o. jọ ọmọ ni wọn. ọmọ mr dejo ni ma. àwọn ẹrú ẹrú wọn lè lé bá. ìmọ̀lẹ̀ ìmọ̀lẹ̀. sinimá ti tún ìdẹ́ra. wọ́n lẹ́ni tó ń ṣiṣẹ́ ọ̀tá ọ̀lẹ́ni abiyamọ ọ̀tá àgọ́. ó ní pàdé ọlọ́jà àtàsáwé. ọmọ olówó tó kú sílé tálákà ló pogun wọlé o. ojú sọ́mọ ti ń dúdú gbogbo rẹ̀ ló ń pò yìí. ẹni tí ò rà ń san. wọ́n pa orúkọ ìdẹ́ra dà. ó dìnnìra. ẹ wọ sinimá ti tún ìdẹ́ra ni kẹ́ra kẹ́ wò. ó sunday ọ̀túnba majidike ọmọṣàlẹwà yusuf sunday bankole tina omukoro kẹmi tí ọdẹni àsọtò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kúkú sinimá titun yìí ìdẹ̀ra i watch a power. ó tó sì rẹ kó n fẹ́ fi ọ. nǹkan tó sọ ń sìn nìyẹn sà. wọ́n rán ọ sí àmọ́wò dèdè ní tí ń tó sí ó tó mú ka ó tó sí ó mú ka. tọkọtaya ẹ má má tún wọn ká o amútọrùn wà lẹlẹ yìí o ó ṣe tó ká tọkọtaya ni wọ́n ẹ má má tún wọn ká o ẹni ní àtọ̀run ni o ó ṣe tó ká. ìfẹ́ ńlá lẹ́wù níbi tá a lérò iṣẹ́ olúwa ni lówó ká lọ́rọ̀ ká lọ́lá ká ní dúkìá tó pọ̀ kó ra fẹ́ òtítọ́ aṣiwèrè ojú pópó sọ̀rọ̀ bí ọlọ́gbọ́n lẹ́kọ̀ọ̀kan lẹ́kọ̀ọ̀kan. ọlọ́run kọ́ sáà nìyẹn you know dear. pẹ̀lẹ́ eh, wo ilé ọ̀dọ̀ wa rè eh, jẹ́ n pe mọ́mì kán lè mọ pati wà ń tà yálà ni wọ́n sì lè tún sọ fóònù síbi kan báwọn bí ẹni pé bóyá àwọn kọ́ni ẹni fóònù ni wọ́n mọ̀ sí sí fóònù ara wọn wọ́n kàn fi fóònù wọ́n sọ ọ́ bí kan wọ́n mọ̀ ah sọ mọ̀ pé mo sọ pé wọ́n máa sọ fóònù síbi kan ni mo ti ń pè ẹ́. ẹ mo ń try rẹ̀ náà ni kò lọ kò lọ. wọ́n máa ti wọ́n kàn fagó síbi kan wọ́n máa ṣe nǹkan ní. àmọ́ ah, pé bò ní ah, àlàáfíà rẹ̀ ah, ó ga jù adúpẹ́ adúpẹ́ àmọ́ mi lọ́hùn kan yíyún ìyá àmọ̀kẹ́ ni mo sọ adúpẹ́ mo ti ń pe yálà ní láti bàtà ti débi ò ń wo ẹni tá a jọ wá <laughs> ìyàwó mi nù ìyàwó mi ìwọ náà àní ìyàwó mi my dear baby my baby bubu o ti yọ <laughs> ìwọ náà kì í yọ ọkọ ẹ ìyá ọkọ rẹ nù ah, àmọ̀kẹ́ sórí àmọ̀kẹ́ tó ń wo àbúrò ló jẹ́ sí mi ọmọ ọ̀rẹ́ ìyá àlàní tó jẹ́ ìyá tèmi ọmọ ọ̀rẹ́ ni ọ̀rẹ́ ọmọ ọ̀rẹ́ wọn ni ọmọ ọ̀rẹ́ mọ mi àbúrò mi náà ni <laughs> so tó bá yá ó sì máa wọn yòókù ó máa wọn àwọn tílé tó kó àtàwọn tó ń bẹ nílùú ìlú mi káàkiri káàkiri káàkiri tó jẹ́ ti fámìlì wa gbogbo wọn náà ló sì padà mọ̀ tó ti yọ. ẹ rántí báwo ni ṣé ẹ wà òkè. àwọn wà dáadáa. wọn láwọn wà. máa múra jù báyìí lọ. ọ̀dà ọ̀dà ni mo rí yín náà. ire o ọ̀dà ọ̀dà o. Àlàní o rí pé àṣìfẹ́ obìnrin ló gbé wálé àṣìfẹ́ obìnrin ló gbé wálé tí ẹ bá sọ pé báyọ̀ ojú inú ẹ kú tó dé gan òtó rìnnà mọ́ ó gbèrú eléyìí lọ́sọ̀ pé ìyàwó tiẹ̀ lélẹ́yìn. yálà ni ẹ ló tẹ̀ báyìí àti àwọn tó ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án kà wọ́n tó ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án kà tọ́lá ni mo bí ọ. yálà ni yálà ni ẹ mọ̀ bínú torí tọ́lọ́hún ṣé ẹ mọ̀ pé ìfẹ́ ó ń si èrè gan sá sẹ́wọ̀n pẹ́fẹ́ yà wèrè ìfẹ́ gbádùn no no one put us on that Yala dákun yálà ni ẹni sórí burúkú bẹ́ẹ̀ ṣe ń wọ ọmọ yìí ìfẹ́ ayé mi rèé o ah. ìdùnnú ayé tèmi rèé o tí má sọ pé ọ̀nì tẹ́ bá gbá ní mo bá wà lórí fóònù tí mo sọ pé ọ̀nì sutat eh, eh, dali my biscuit my sugar my tea ẹni tí mo ń sọ rèé o ah. ṣùgbọ́n mi ló kọ rẹ̀ kí wá ṣe ṣùgbọ́n mi nìkan ọlá ṣùgbọ́n mi àbí bébì. ọlá ṣùgbọ́n mi lẹ́sẹ̀ ń jàre lọ́nà ẹ̀sán kí ni sọ ti dùn lẹ́nu ẹ̀. Ah, òde wá rí bẹ́ẹ̀ ṣe rò ó. bọ́ọ̀ ló ṣe wá rí o bọ́ọ̀ ló ṣe rí torí ìmọ̀ràn tó wà lẹ́nu tiẹ̀ bí ọ̀bá rí bẹ́ẹ̀ ni agbéwò ègbèrè ìwọ ẹbọra yìí wọnú ilé wá bá mi. ìyá nà ni. mọ́mí ní ìṣẹ̀bọ̀rà iye bíi tí ilé mi náà. àbí. kò sí nǹkan tó wà lára yìí tí ò sí lára tèmi náà wo. mí. ẹ kó bẹ fún ọmọ lọ́dún gbà fún gbé fún ọlọ́sẹ̀ ẹ wo. ẹ kàn sẹ́kì ẹ̀ out ẹ kàn sẹ́kì sẹ́kì ọmọ tẹ̀ wo. wò yìí tó bá ti tẹ́ bá ti kọ́ zazu ibi tí mo sẹ̀ sí rèé Ah. sọ̀rọ̀ mi yé yìí ah. ibi tí mo sẹ̀ sí mo ti dé last bus stop mi o eh. sọ̀rọ̀ mi yé yìí ni mo lè má mú mi wálé fún mi mọ́ ọjọ́ mi o àmì ètí mo mú wálé yìí ẹ má jẹ nǹkan yìí. Àlàní eh, ṣé wọ́n ti pààrọ̀ rẹ mọ́ lọ ni. wọ́n sì pààrọ̀ mi wọ́n sì pààrọ̀. ó dàbí ẹ̀gbọ́n ti pààrọ̀ rẹ. àmọ́ mo ní mo fọ́ fún ọmọ ẹ sọ fún mi pé mo. ọfọ fún kí ni ọfọ fún eléyìí gbèrè yìí. I love him. wọ́wọ́wọ́ subosi ah, suboya suboranu subowere tó pẹ̀ jẹ́jẹ́jẹ́ sọ̀rọ̀ ọmọ mi mi. ẹ̀ẹ́dẹ́gbẹ̀tàn náà o ó ti o. ẹ wo o bá ti tọ̀tọ̀ àpàdà lẹ́yìn ọmọ mi nítorí wọn lẹ́yìn ìsakọ ó rí lẹ́yìn èwúrọ̀. yálà ẹ mà gbọ́ sùgbọ́n mà mà wulẹ̀ wọ́n mọ̀ rí ro ti ẹ sẹ́ ah, rí ọmọ yìí ọlápẹ́ ẹ̀ tí tẹ̀sán rẹ̀ wò ni o ah. àmọ́ ọ̀nà tẹ́bìlì tẹ̀sán rẹ̀ wò yìí kálọ́kùnrin mm. nìyí màá ní kẹ́yìn àti ẹjọ́ wọlé tó bá handle yìí táwọn sọ ìkọlà máa sọ ah. táwọn sọ ìkọlà máa sọ àmọ́ yàtọ̀ sí yìí gan irú tẹ́ ti lè áńgù tó ti lè gbà fọ yín ní ẹnu òun ni wípé ẹ jẹ́ bọ́ sí kìsìn èmi tọ́lá gbogbogbò bá jókòó síbi tó wà bọ́lá fẹ́ dáná kábọ́ra lọ dáná fẹ́mi. ẹ ní gba ọmọ iná yìí tó tọ̀ èmi ò gbẹ́ bọ́ra o. ayé kò sí wàhálà tẹ́ bá ti gbà. èmi ò gbẹ́ bọ́ra. èmi ò lọ wá màá lọ rented mama. níta ni. kò sí wàhálà má fẹ́. ó dàbí nǹkan ti pààrọ̀ rẹ. àlà ni wọ́n ti pààrọ̀ ẹ. ni wọ́n tọkọtaya ẹ má má tún wọn ká ah my love. ah masuta. ah ah kí ló dé kí ayé mi. ni mm-hmm. ah ọ lọ bí iṣẹ́ ni. mo ń lọ bí iṣẹ́ wọn ní kí ọkọ yàwó ẹyin jù mí kí n tó máa lọ nínú eh. ti dé àbó ti dé. wọn ẹsẹ̀ dé náà ni mo á ní gbálẹ̀. Ah, kò sí wàhálà ìwọ mú gbàdúrà jẹ́ kí mi ọ̀bọ gbà. Ah, ọ̀sẹ̀ àmọ̀ bá ń gbálẹ̀ má jáwọn ará àdúgbò sọ mí lẹ́nu. wo múgbà lẹ́wà járe. sọ mú mi sí ẹni. nígbà tí èsè bèbí wo kò sí nǹkan kan nílé wa báyìí ọkọ ní ìpọn mi ọkọ ní ìlọtọ ọkọ ní ìgbẹ kódà ọkọ ní ìfọsọ. ọdí àwọn èèyàn mọ̀ sọ wá lẹ́nu. pé wọ́n mọ̀ ní mo ti lórí rẹ. àwọn ogórí ti nálẹ̀ wọ́n ó lò bí wọ́n bá lórí ètò bá lọ sọ́kàtà kan lórí èkó rí ìyọ̀mọ̀ ṣòfò lọ. èlò à ń torí di orí gan orí ẹrú màálù wọn jorí yẹn lọ seven thousand náà mà torí di orí yẹn. bá ibi tí wọ́n lé sígbó ilé ìwádùn ọkọ ní ìfọ̀sọ́ ó ti yan ọkọ látọ̀. àbí olólùfẹ́ tèmi. àmọ́ rí wo sórí bó ṣe wo èyí lè kà wá ilé wa báyìí wọ́n ò sóbìrì dùn sàṣì wọ́n àmọ́ àtàkùnlé lórí o ní nǹkan tó ń sìn lẹ́yìn kó ọ̀pọ̀ ju kó ọ̀pọ̀ tiẹ̀. èmi ti yan ọrẹ ń tèmi ah, ó yá bàǹgà bàǹgà bàǹgà. ọmọ ah, pẹ́ mi lọ yàn látọ̀ ọ̀run ah, wọ́n rí mi. yẹ́s ó wà ní gbogbo níṣe ni o torí mo ṣe jáde gbogbo níṣe ni ó dáa kúkúrú náà làpálàpà làkú ègbé gbogbo nǹkan tó bá ń ṣe yín yẹ́s ṣé kí mo wá ní ẹjọ́ mẹ́wàá ló dà bẹ́ẹ̀ yes gbogbo níṣe ni o eléyìí dáa ah, ẹ sà mo fẹ́ polówó fún yín ni sà. kí lẹ̀ ń tà. Ah, ayé yẹn á dáa oògùn yín ni mò ń tà gbogbo níṣe ni slim tea ni bó ṣe wà yìí ó dára fún gbogbo nǹkan tó bá ń ṣèyàn ṣé tẹ bá ní kúrú náà bẹ ṣe wà yìí àpọ̀ bẹ́ẹ̀ bá ní làkú ègbè àpọ̀ èyí tó wá ṣiṣẹ́ fún jù ni pé gbogbo ọ̀rá ara yín gbogbo ẹ̀ pátápátá ló máa bá yín fọ̀ dànù tára yín á máa dán. yẹn tí ì nà. ọlọ́run olórun máa ṣe o ah, òun náà lẹ́yìn náà ń lò báyìí. Ah, báwo lẹ jẹ mọ òun ni mò ń lò ṣe báyìí bí mo ṣe rí. Ah! ẹ wo tó bó ṣe ń parọ́ fún yín o bí wọ́n bá ti ń ṣàdúrà ẹ má dé bẹ́ẹ̀ o ibi tí wọ́n bá ti ń ṣépè ní kẹ́ ẹ forí yín lé o torí ẹ ṣe ẹ̀ lè kájọ àdúrà ju ìpínlẹ̀ Èkó ẹ wò mí mo ṣe gbẹ̀ tí mo dàbí álọ̀mù tó bọ́ sínú omi ẹ wá wò mí sùsùsù bí mo ṣe rí ẹ wá ní kí n bá mu slim tàbí kí ló tẹ̀yìn wá lo bra ti slim table tí ò gbé bra ara yín dán àbó nǹkan lẹ lọ́mọlá ẹ̀ṣẹ̀ obìnrin ọkọ ẹ̀rí nǹkan ó tó fún yín ẹ ní kéyìn gbé nkún ẹ wá ní kéyìn máa lo slim table. ẹ kó sì lọ jàre ṣé bá ń polówó fún yín ni tẹ́ bàdẹ́ lè ra ẹ̀dẹ́gbẹ̀nu dákẹ́ kẹ́ tó ṣẹnu bí àgé kírun èmi ló ń bá wí olórí burúkú ẹ̀yin wèrè ṣeré tó ṣe lẹ̀pọ̀ mọ́ tán ọpọlọ ẹ ti bàjẹ́ ọpọlọ ẹ ti dá àbórí ẹ ti burú olórí burúkú olòsígẹ táìsì tàyé ọ̀gẹ̀ mọ́ wájú ẹ̀ sí ń dán bọ́ọ̀rọ̀ bí ètí wọn fi sálá fún kọ́mọ́ dáa fún ọkọ ọmọ jèrè kọ́ ọmọ ní nọ́mbà kọ́mọ́ wúlò fún ọ ò ní wúlò fúnra rẹ bọ́ bá délé ò ní lílé pé olòsì burúkú eyín ẹ̀ sí pọnran àfi bí orógún àṣàrò ó gbọ́n kú ọ ní oníkẹ́lẹ́yìn bí ẹni pọnmọ́ kí n máa lo simi tablet kọ́mọ́ ràgbá fún ọ ẹ káàsán o. àìmọ̀ rọra o. ẹ káàsán máa o. ẹ káàbọ̀. ẹ pọ̀lẹ́ mọ̀. ẹ lẹ́sà. ọjà rẹ mọ̀. ẹ afẹ́ràn ṣan ẹ mo mọ̀ gbọ́kàn mi wá ní afẹ́ràn aṣọ mo sọ pé aṣọ ọkùnrin o àtàṣọ obìnrin o pé gbogbo ẹ máa ń ránṣọ yẹn kan. ọkọ yín ni wọ́n. bẹ́ẹ̀ ni àbájọ ẹjọ́ rẹ ẹjọ́ lómi láàánú. ìyàwó mi ló ṣàlàyé fún mi pé máa ń ránṣọ pé ẹ bẹ̀rẹ̀ gùn ó ní bí tó máa ń ránṣọ tó tó máa bá mi ránṣọ ẹjọ́ tó tọ́lọ̀ abẹ́ ìgangan ni pọ́blẹ́mù ṣe ṣe understand abẹ́ ẹ̀ gan-an ni problem wa ah, wà. ibi slab boy. ẹ ẹ ṣe understand ṣe lẹ́kẹ̀ ẹ̀kọ́ kó wà o. ṣe máa wòye fún mi lẹ́kẹ̀ wá o náà máa wòye mi ní wájú. mo mọ sẹ́gẹ̀ ọlọ́ọ̀ni fún wa. ẹjọ friday mo fẹ́ wá gbà ẹjọ táì mo ti wá gbà friday saturday la fẹ́ lò so friday la máa gbà. ọjọ́ jímọ̀ yìí. bẹ́ẹ̀ni o. ọjọ́ méjì ló mọ̀ wá láàrin rẹ̀. bẹ́ẹ̀ni. ẹ̀yin méjì ní ìsìn lọ́sọ fún. bẹ́ẹ̀ni. express yòówó express lẹ́sìn o. express kì í. aṣọ òun sì fine ojú rẹ̀ dáa. ká mójú lọ sọ́jà. òbúrú ẹ mọ nǹkan torí pé ó jẹ́ pé òní lẹ gbé wá ọ̀tún lálẹ́ sì gbà ẹ̀yin méjì ẹ mú four five. kí ló dé mẹ́ta nàìjíríà ni kí ló dé tó yẹ. àwọn ìgbà two thousand ẹ̀yin two five. ẹ wo mi ò lówó tó tó ẹ jàre tẹ́ bá máa gba two five báwa méjèèjì tẹ́ bá gba two five ẹ gbé wá. bábọ̀ bọ̀ mi two five. iye tí mo ní nìyẹn. ah owó tí wọ́n gbogbo ẹ̀ tí wọ́n ní bàbá. bẹ́ẹ̀ bá ti lè gba two five gbé fún akẹ́jẹ́ ká máa gbé lọ. ó yẹ twenty thousand. ẹ dá mi lè wo mo níbi tí mo ń lọ ẹ dáhùn láwọn kọ́ bá ṣe ojú ń kọ́ mi yá ìjà rẹ̀. ẹ jẹ́ wọn yìí jẹ́ mú bébà àti ẹ̀. ṣùgbọ́n wo bíi ṣé kìí ṣe pé bóyá o ti sọ fún mọ́mí pé wọ́n sọ̀rọ̀ sí ọ bákabákan nílò rẹ̀. wo gbogbo nǹkan tó ṣẹlẹ̀ pátápátá òun ló ti ṣàlàyé fún mi jókòó kó má kí mi ní kí n yà sórí párákùnrin aláìda yìí pẹ̀lú gbogbo nǹkan tí mo ṣe fún ẹ kó wá gbé ọmọ mi ó gbé lọ sílé ìyá ẹ wá jókòó àtàwọn tó kù ó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ṣàkàyàkà sọ́mọ tèmi àbí. irọ́ máa mọ́ mi ẹ mọ́ bínú ẹ mọ́ bínú ṣe rí kì í ṣe gbogbo nítorí wáyé ní ilé ọ̀dọ̀ wa kì í ṣe pé bóyá pé èmi náà ti mọ̀ pé yọ wáyé bẹ́ẹ̀ ká ní mo ti mọ̀ pé yọ wáyé bẹ́ẹ̀ ni èmi náà ti mọ̀ bí màá ṣe di àmọ́ e, e, ẹ̀yin lè mọ̀ sí bẹ́ẹ̀ ṣùgbọ́n mi wà ń bẹ́ ó mọ̀ pé mo gbogbo ọ̀rọ̀ tí mo sọ náà lọ́yìn dé ọ̀dọ̀ wa ọ̀rọ̀ tí máa tó tọ́ ẹ pé ó fẹ́ fọ́ tiẹ̀ ni. wo òrìṣà bó o lè gbè mí ṣe mi bó ṣe bá mi sórí gbogbo property tí mo fẹ́ pátá àti ilé àtowó àti everything tí mo ti kó fẹ́ gbogbo ẹ̀ pátá máa gbà lọ́wọ́. Ah, ẹ mọ̀ sí tó tó bẹ́ẹ̀ fún mi mọ́ mi bá tó spa wà náà ń pè yín ẹ mọ̀ sí tó tó bá fún mi ẹ wò ayé yín ò ní bàjẹ́ ẹ mọ̀ pé láìsí yín nínú ayé mi ayé mi ọmọ dáa kọmọ pé nígbà tí nǹkan wáyé asán ni sọ̀rọ̀ mi yé yín ah láìfù mi gangan ni ṣé tìfẹ́ ni kí n sọ pé mo lọ́ọ̀sì ni àbí tó owó tẹ́ fi ràn mí lọ́wọ́ ni kí n sọ pé eh, mo mo mo mo lọ́ọ̀sì ẹ mọ́ ìbínú torí ọlọ́ èmi náà ti pláànù jàǹbá kékeré káàtó jàǹbá kékeré kọ́ ẹ jẹ́ ń jẹ́wọ́ fún yín mo ti pláànù jàǹbá ńlá fún ìyá làní ọlọ́run lóye tó jẹ́ pé mo mọ̀ pé ní ọjọ́ tá a bá fẹ́ ṣe wedding bóyá a fẹ́ ṣe traditional wedding ni o a bá fẹ́ ṣe court wedding o mo ti mọ̀ pé yálà ni wọ́n absent ń bẹ̀ ni wọ́n absent ń bẹ̀ lágbára ọlọ́run tẹ̀lé bẹ́ẹ̀ sí wo mo ti ṣètò mo ní àwọn ọ̀rẹ́ káàkiri káàkiri ní Island ìbẹ̀ alẹ́kí bí àjà bí Victoria Island nǹkan kan torí àwọn kan wà ń bẹ̀ tẹ̀ pé ìtẹ́ sáwọn ṣe gangan òní kan mọ̀ sí rented papa rented mama fáwọn tó yẹ pé bóyá ayọ̀ ọkọ ti kú àbí bàbá ọkọ ti yára wọn sọ àwọn èyí ń lèmi ọlọ́kọ wa ètí ó ṣe bàbá ètí ó ṣe ìyá ìyá là ni wọn ò fẹ́ kí sí àwọn sojú àwọn nù sọ ti yé ẹ jẹ́ àgbà pé yálà ni owó wọn ni wa kódà ká bímọ tá bá bímọ ká bíbejì kàkà tí n fi nílò yálà ni màá yà lọ gba rented mama méjì ni tí kan mọ gbé kan tí kan mọ gbé kan torí à olólùfẹ́ mi gbọ́dọ̀ fi ṣeré yìí gbọ́dọ̀ fi ṣeré ṣùgbọ́n mi ẹ mọ̀ gbà ṣùgbọ́n mi lọ́wọ́ mi. ṣùwárí bó ṣe sọ̀rọ̀. ṣètìrì múdù rẹ̀ bàjẹ́ gan nígbà tí mo débì ẹ kọ́kọ́ bá mi dá nínú dùn náà ní tó ti yé yìí. torí pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yìí mo ti rí i pé o nífẹ̀ẹ́ ọmọ mi. gan gan a máa yà ẹ lẹ́nu ah, ṣùwárì tí mo ti ṣe eh, tẹ́lẹ̀ yẹn díẹ̀ ni o eh. ah gbogbo eh. mọ̀ pé mo fẹ́ yàwó nílé rẹ̀. Ah, ẹ ṣeun ẹ wò máa ẹ wò máa kí ẹ tó ẹ wò ẹ jẹ yọ nǹkan kan sọ fún yín ẹ lè gbọ́ pé yálà ni kú ah. ẹ mọ̀ wádìí kú tó pa wọn o. ẹ jọ mi ìwà ti kú yẹn ẹ tó bá jásí ti kú ni màá fi ráyè fẹ́ ṣùgbọ́n mi àwọn èèyàn rò pé covid ló pa wọn ni àbí wọn ní àtàtà. mi ìfẹ́ kẹ́ni ọ̀wọ́ kó o mi ìfẹ́ kẹ́ni ọ̀wọ́ ṣé bí tó wà lọ lù wọ́n pa o. ṣé kó kúnlẹ̀ àná ẹ̀ ló kúnlẹ̀. ọ̀dà mo kúnlẹ̀ sí <laughs> gẹ̀mọ́. mélòó mo wá tà tí ò fi wá pọ̀ tó mọ́ o nítorí ẹsẹ̀ lọ jà lọ rà ọlọ́run ó sì pọ̀ lọ́wọ́ mi báyìí o. ẹ ká sọ gẹ́gẹ́ àsìkò. kọ́sítọ́mà dáadáa ni ẹ wo lámọ̀rin ilẹ̀ ti wá ẹ rí i pé n tó àdá sí mọ́ bí mò ń bọ̀ ẹ jẹ́ kí n bá yín mu ẹ wo ẹ fọwọ́ ẹ wo bó ṣe rí ó dá yín lójú pé àdá ẹ̀ mú dáadáa. Ah, ah, ẹ yẹ̀ wò ẹ mọ tó jẹ́ máa béèrè ṣe àdá ẹ̀ fi bá dùjú láti bó fẹ́rẹ̀ họ́ yóò gé orí rẹ̀ lẹ́ẹ̀kan náà. ẹ dá mẹ́rin nítorí ọ̀rọ̀ ṣe fẹ́ rojú ogun ni. Ah, ibi tí mo fẹ́ lọ kọjú ojú ogun ẹ wo àwọn wèrè kan ló mọ̀ kọ́ lẹ́tà sádùúgbò wa tán láwọn fẹ́ wá já wa lólè lójú èmi náà mọ múra wọn lẹ̀. ṣe wá aládé eléyìí àtọjú àtòdì mo bá yín pọn o ẹ mọ̀ jẹ́ ń parọ́ fún yín tẹ́ ẹ bá mu dé ojú ogun tẹ́ ẹ bá ti ń gé lọ́tún tẹ́ ẹ ń gé lọ́sì mọ́kànjẹ̀ládé eléyìí ó lẹ̀ ń wò yìí. ẹ wò ó dábẹ́ ṣé ibi ó ṣe wá wà yìí o kò dín o ẹgbẹ̀rún márùn-ún péré tí ò dín tán pààrọ̀ rẹ̀. owó tó níye àbùkù kan ah, ẹ mọ̀ kan tí ó ṣẹlẹ̀ báyìí hmm. ẹ jẹ́ mú un lọ kí n lọ fi gúrí èèyàn lọ́tún kí n fi gúrí èèyàn lọ sí tí bá ti kó ti ṣiṣẹ́ dáadáa ìlọ́pẹ méjì ẹ̀ ni màá wá fún yín ẹgbẹ̀rún márùn owó tó kéré. tẹ bá n tẹ sọ fún mi nísìsiyìí pé tẹ bá lo àdá yìí tán hmm. lẹ́tọ̀ọ́ fún mi lówó ẹ wo bí ẹnu ẹ̀ báyìí. Ah, kí ló wàá mú bí sáàwò náà fi gbàdá lọ́wọ́ àgbẹ̀ ah, pé mi gan ló fi fẹ́ gan lọ mi kí n wá jẹ́ kó o mú lọ kó o tẹ̀sí ẹ̀ lọ́tún kó o tẹ̀sí ẹ̀ lọ́tì kó o tó wá sanwó fún mi o lè mí ó jẹ́ ńlẹ́ àbí àbí sórí bó ṣe wà yìí kó o tó lè mú àdá ipò bí ìgbẹ́ ẹgbẹ̀rún márùn tí o tó lu jù báyìí tí yóò dín bẹ́ẹ̀ mo sọ. báwo lẹ ṣe ń ronú bíi tálíkà báyìí àmọ́ kò sí wàhálà tó bá ti jẹ́ pé torí owó yín ni ṣe lè fún mi ní rìsíptì àdá ẹ̀. à á wà nù lé fún ọ. ìkejì ṣe lè fún mi ní warranty lórí ẹ̀ pé kò sí nǹkan kan tó máa mú àdá ẹ̀ kò ní dógùn ekú rẹ̀ ò ní jẹ́ fódìdí ọdún márùn tí bá fi ń lò yóò sì mú síbẹ̀ náà ni. Ah! wọ́n wèrè sí ronú bí ẹni tí kóró kíní abẹ́ rẹ ti fọ́ tí ẹ gbọ́n ronú bí ẹni tí kíní abẹ́ rẹ ti fọ́ ìwà sọ pé ó lu àdá ìfòdìdí ọdún márùn kò ní gbé tẹ́lẹ̀ sọ fún mi gbọ́dọ̀ ọdún márùn kó tó kú tó tó sọlé ayé rẹ̀ dàbí àwọn olóṣèlú tó mọ̀ ní twenty twenty three twenty four tó àwọn kọ́sìlẹ̀ mi ọlọ́run lónìí má bínú ọba kú lọ káwọn yòókù yín tẹ ẹjọ ń jalè kẹwàá kó mi sọọbù tí mo ti ń jẹun torí tiẹ ọba wa ti ní ibi èso pòrùn tí èpo kura mẹrù ah! nígbà mo ti rọkùnrin tó dirun mo sọ pé omi ò ní wọnú ọpọlọ rẹ ọpọlọ rẹ yóò ti gbóná bí kòkó ẹwà yìí ẹ báwo lẹ ṣe rówó tọ́jú àwọn ọmọ yín. nítorí kí ẹ gbà bá lè ta ọjà ní standard tó yẹ kẹ́ fi ta ẹ jù báwo lẹ ṣe fẹ́ rówó. Ah, àwọn ìlànà yòókù mi ń tà sáwìn àwọn yòókù mi ta tán fi bíléèdì lọ lẹ́nu sáwìn náà ń ta eyín ẹ lójú lóbi ìsàlẹ̀ ẹ̀wà yìí sáwìn náà ń ta mo ń bí ọ́ ni mo dá mi lóhùn o ètò ẹ̀sẹ̀ ti tó bọ̀ dópò nù. ẹ wo sá máa lọ. àwọn tó mọ bísínẹ́sì ṣe la máa lọ bá. ẹ lọ báwọn tí ọmọ tajà làwọn orí bó ṣe kẹtàn gbé pé rìn yà ní ọmọ rìn olórí bobo yírodo ló fi fọ jíǹsì ó ti funfun mọ́ lẹ́sẹ̀ yóò wà fóun ìsẹ̀mí lọ́jọ́ mọ́ndé olòsì dirun sẹ́yìn òpònú wọ́n eyín rẹ̀ ṣe kúnnú pólíbẹ̀rẹ̀ yan bí eyín ajá rẹ̀ ìrọ̀rùn olòsì wò ó jẹ́ ń gbẹ́sẹ̀ wèrè dànù ẹ̀sìn òsì ẹsẹ̀ ẹmọ́ sàǹfààní ò ní bọ́ lọ́hùn lé bọ́ ọba kú àwọn mọ̀lẹ́kà tí fìyà jókòó ọ̀pàdé ẹ̀ lọ́rùn ọmọ pè láàárọ̀ kù. Ah, oh mi you don't want to dance, yeah? Yeah, let's do it. Ah, ah. Ẹ káàsán o. À ẹ pẹ̀lẹ́. Ẹ rà mà. Ẹ rà. Ah, ni pari wa ń pari À mo ti Ah ah. What ti parí rẹ̀. Eh, Owó me kọ́. Wọ́n ti ròyìn yín fún mi for kí ni kẹ̀wé? Kò sí ẹ̀fọ́ fọ́lọ́sá. Wọ́n ti ròyìn yín fún mi pé èèyàn rẹ nípa ẹgúdù dáadáa. Àmúmọ́fẹ́. Kò jẹ́ kí n lè lọ. Ẹ Ah, mo ti máa lọ bá abẹ́ inú ìwà dùn o because abẹ́ ìgangan ni pọ́blẹ́mù mi. mo máa ṣọ̀rọ̀ bíbí má wọlé ire. Eh. ẹ ṣe é jàre ah, wọ́n ti oyin fún mi pé good dáadáa. àgídí. mi ò rẹ̀ pé ẹ máa good. inú mo sì rán tó dáa aṣọ tèmi dà. aṣọ yòókù dà ìta ọ̀pá aṣọ yín kárẹ̀. eléyìí aṣọ mi ká. ọ̀pá aṣọ mẹ́fà tó kánú. mẹ́fà eléyìí ló ká. ìtò kánú. ṣé mo ní mo sọ. Ah, wọ́n ròyìn fún mi ó sọ fún mi pé àpò owó ni mo ṣe pé mo wọ́n sọ fẹ́ pé ọmọ sọ ah! àbí. àbí kò mọ ran àwọn ló ràn. wọ́n mú wá ibẹ̀ yìí àbí ṣé àwọn tẹ́lẹ̀ mi gan sí ọmọ àwọn tó bẹ̀ fún mi. bẹ́ẹ̀ sì jẹ́ ìsọ̀rọ̀ bọ̀dá. kí lè sọ kí lè sọ tó dùn mọ́ ilé nù kí lè sọ náà. díẹ̀ mọ́kú kan ṣe yín kí ló ṣe yín náà. ẹ sí ní sùúrù. pàtẹ́mọ̀ pé kò ní ká kírè ṣe. ẹ ní sùúrù jàdá lọkọ lọ́yà jẹ́ sọ̀bù mi nígbà tẹ́mọ̀ pé rírin mi lókun ni yín. kílẹ̀ tẹ̀ ra ìka aṣọ bíi mẹ́fà kẹ́ mọ́ gbé bọ̀ ẹ mọ̀ pa mẹ́fà wẹ́lẹ́yìn àtìyàwó yín fẹ́ràn ẹ̀yìn rèé ilẹ̀ rí bí hipopotamus ìyàwó yín náà ló pọ̀ jù bí ẹja borí ẹ̀yin méjì wá kún fàyàkùn ṣebí tẹ́rán ni mo gbé fún yín ire o. ṣé ẹ kọ́ sẹ́mọ sí ara mi mo ò pọ́ rẹ̀ yìí mo bá ja yín ẹ bára yín lọ́jọ́ òṣòdì náà pọ́ rẹ̀ yín ṣá ah. wèrè ṣe wèrè yín àbí wọ́n dàgbà ẹ̀ tí ì rí wèrè ẹ̀ rí wèrè àbí. ẹnì kan wọ́n dàgbà ẹ̀ má jà bò yìí kí lè lè tẹ́ mú lébi lọ́wọ́ yìí. Ah, ṣé bá dà náà lé ní tẹ́yìn tí má ti ti ọjà dé kí má mú lè ti bá yín fàdà lẹ̀. mi ì bẹ̀yìn ládàá o kí wàá lè bẹ̀ mí. ọkọ ọkọ ọ̀rọ̀ ọkọ lèmi àti ìjọ sọ mo débi sẹ́yìn fún mi lájà. Ah, ah. ẹ dákun ẹ má bínú adálẹ̀ bẹ̀ mí ṣé bí gbàtẹ́ mo wá ń jẹ́ àbí ah, ẹ dákun alẹ́ lẹ wá alẹ́ lẹ wá. ẹ má nira yín lára nígbà tí mo wá wọn ni mo fẹ́ kẹ́ bá mi gẹ̀ẹ́tì ọkọ ẹ dẹ̀ sọ fún mi pé five thousand naira wọlé mi ò lè san five thousand pé four thousand mo ní lẹ́sẹ̀kẹsẹ̀ mo dẹ̀ fún yín two thousand pé tí bá ti fẹ́ wá gbà ó àfihàn balance two thousand mo débi sẹ́yìn fún mi lájà kí ni kí n fàdá ṣe ṣé mo rán ìlàjà ni. ní sùúrù ọ̀sán ilé wà àbí alẹ́. ìrọ̀lẹ́ mo wá. ìrọ̀lẹ́ lè máa ń wẹ̀ ah, ẹ̀ ń kọjá jẹ nígbà tí bọ́bọ́ ìwà ṣá ni ojú pẹ́lẹ́mì. ẹ ẹ mọ nǹkan ṣé ẹ rí owó tẹ ẹ san fún mi owó àdágbọ́ làdá ṣé ẹ mọ̀ pọ̀ ọkọ kọ́ọ̀fù ọkọ àsìtò máa fẹ̀ ẹ mọ̀ tẹ́ wá fẹ́ ṣe fún mi ìsàdúrà yín gbà ẹ ní báyìí fọwọ́ tì ẹ kò àjẹ́ òní báyìí ẹ gẹ́ tọ̀rọ̀ mi ń sìn ẹ mú ten thousand owó ọkọ ẹ kó wá èmi ó wà fàdá ìsorí igba ọjọ́ tí mo bá ti ta àdá ìbáyìí ìwà àránṣẹ́ sí pétọ̀ ẹ wá gbowó tẹ́lẹ̀ san lẹ́ o ṣe é ti gbọ́ ẹ ṣe yóò dára lágbà. àgbàlagbà ni tẹ̀ ń sọ̀rọ̀ bí wèrè ọ̀rọ̀ tó yẹ kẹ́ sọ sọ́wọ́ kẹ́ gbóhùn ẹ̀ fúnra yín ọ̀rọ̀ tẹ̀ ń sọ dẹ̀ ń rùn kémi wá fún yín ten thousand kí wá ó dà pé ti di àwòrán. àwọn àwo dákun kádà. ibi ilẹ̀ wà tọ́ni fẹ́ na ìyàwó yín pa ń ṣọ́ọ̀bù. ta ni na ìyàwó mi sórí rẹ pé bá tọ́ ọmọ tọ́ ń sọ wọ́n na ìyàwó ta ni ṣe lẹ́nà sí bá ìyàwó mi jà wọ́n ọmọ nǹkan ẹ̀ẹ́n bọ̀dà oníkiri létí mọ́ bá ń sọ ibi ọjà mi òwúrọ̀ tó bá rí ayé rèé òdì tójú ẹ jìnnà gbòòrò bọ̀m̀bọ̀ dúró bẹ́ẹ̀ o mọ́ọ̀lù lu ayé ìbàjẹ́ jẹ́ kí n mọ̀ gbogbo ayé ìbàjẹ́ bá tún gbowó mi lu ayé ìbàjẹ́ ọ̀yá mọ́ọ̀lù lu ayé ìbàjẹ́ mo ní wọn lu èèyàn lu dáadáa ní ojú ìwọ́n lu dáadáa lu ayé ìbàjẹ́ jẹ́ kó mọ̀ lu ayé ìbàjẹ́ jẹ́ kí n rí mo ní ọ̀ọ́dún ìlú lu ayé ìbàjẹ́. Kílẹ̀ sí mo ló ti wá. Kílẹ̀ sí ah, ẹ, kílẹ̀ sí ẹ, kílẹ̀ sí ẹ, kílẹ̀ sí ẹ.

kọ́dírì ló kọ rẹ̀. ẹ̀rù bá mi bó ní kọ̀dí máa ní síta sáwọn ta ni wọ́n kọ̀dí ó sì bí wọ́n gbé ládìí fún ni <laughs> ààyè wa dà. ó ní òtò bẹ́ẹ̀. irọ́ kan rú àwa báyìí nítọ́sẹ̀lẹ̀ ni pé a ti ń béèrè ìfẹ́ wa bọ̀ hmm. ó ti tó bí ọdún méjì sí mẹ́ta ah. kẹ́sì mọ owó bó ṣe wà ó nífẹ̀ẹ́ mi pọ̀ o ah, ó nífẹ̀ẹ́ mi mí náà sì nífẹ̀ẹ́ rẹ̀ mo wá wò pé kò ní da nígbà tó ní pé ká bá eré ìfẹ́ wa lọ next level hmm. pé òun fẹ́ ká marriage. wọ́n fẹ́ wọ́n fẹ́ gbé tán. wọ́n fẹ́ pátá ni. yóò fẹ́ next level. nígbà sì ni pé bá a ṣe ń ṣe pàdé mi ń kọ̀rọ̀ tí mo yọ lọ tó náà mo yọ wá pé òun ò fẹ́ mọ́ mm-hmm. pé kò kúkú gbé mi tán pátápátá káàdì tọkọtaya máa ní ah, tó bá jẹ́ tìyún ni èmi náà ti ṣe tán àmọ́ nínú ẹbí wa èèyàn kan péré ni mo fojú jọ tó sì já búrò ìyá mi òun náà ń bọ̀dá súra mm. wọn láwọ̀ ọ̀la la béèyàn bá rí wọn ni mo fi wá mú wọ́dọ̀ yín pé kó wá mọ̀ yín kẹ́ ẹ sì bá wa mú ọjọ́ kẹ́ ẹ sì sọ fún ọ tó kù. mọ rí ìjọ mọ̀ pé ìyá mi tí ò ká wọ́n sọ kò pa ni. mo mọ̀ pé ìyá òun ká àti kékeré mi ti mọ̀ kó láàyè ah, ìyá mi tí ò ká wọ́n. a mọ̀ sọ yín a mọ̀ sọ yín o ah, ìyá mi tí ò ká. tẹ́ ẹ mọ̀ pé gbàǹbá yìí tí mo wà lọ́mọ tuntun tó bá gbé mi ìmọ̀ kéwọn eré ìmọ̀ ń já mi léèkan náà ni. mọ́rí. Mm-hmm. sára mi táyà rẹ̀ dáadáa lọ́wọ́ wọn náà. ẹ dúró ewo ìkísẹ̀ ìyànà fi nílẹ̀ mọ́ ọ̀rọ̀ ṣàìsàn. ọlọ́mọ sàánú mi. níbi ọ̀rọ̀ gbẹ́yàwó yín. lórí mọ́rí tó wù yìí ọmọ gidi ni mm. ẹyin ó sì jọmọ kan tí mo fẹ́ràn àmọ́ kinní kan ló ba àjà òjẹ́ apá rẹ̀ ti gùn ju tán lọ. Ah, ah, irú kí wàá nù ẹ má dẹ́ ẹ́ sì kí yọ ọ̀dọ́gba ayé ìgbà kan ni pé ká ọ̀dọ́gba o bí ká ọba ṣe èèyàn ọ̀ka kò. mọ́rí kì í ṣe yorùbá lọkọ rẹ. kò di òwe náà pa. irú àpò òwe ti yí para wọn nítọ ayé ìgbà kan ni wọn ní afọwájẹ ìjọba ṣùgbọ́n ní ìsìn afọwájẹ gan ti ń sunkún ọba òwe ni mò ń pa pé èèyàn ò lè dáadáa kó má kù síbì kan. ibo mo wá kù sí bọ́dà sóra. Mm, àti ẹ̀dúpẹ́ fọlọ́run ó sọ fún ọgbọ́n tọ́ lérí. wọn náà tọ̀lé yín náà tọ̀lé ní ìgbà kéèké ìyẹn dẹ́gbà kọjá ní tí ọmọ táànù ni ẹ ẹ mọ̀ sí máa ná. Mm. Ah, ọ̀rọ̀ rẹ ti yé mi ọ̀dà sórí tèmi gbìyànjú àsọ fún ọ ni pé ọlọ́ọ̀ fẹ́ fẹ́ mọ rí kì í sọ ọmọ kan téèyàn lè pariwo lé lórí o ìṣẹ̀dáre ọ̀fáriwo sórí gbogbo ariwo káriwo tẹ́ ẹ̀ bá pa ó dìgbò ọba bímọ kẹ́ tó lè pariwo ibi tó tún wá tún kù sí lélẹ́yìn ẹ̀yìn káàtì ìyá mùtíù sẹ́yà mùtíù mo sọ pọ́ kàlẹ́ kan àádọ́dọ̀ bàbá kadija ó ti àti bàbá oníṣọ́nà tí bá ti sọ fún bàbá kadija àti bàbá oníṣọ́nà bá méjèèjì bá ti fọwọ́ sí. arúgbó sí àpọ̀ nílé yìí báwọn tẹ́ bá ti darúgbó ju ọmọ mọ̀ kú mọ́ wọn lọ. pẹ̀lẹ́ngbẹ̀yìn kú rèwerèwe nǹkan ẹ̀mọ́ dáná. ọlọ́bí seventy hundred làwà kú. àwa náà wá láàjú ayé lọ́dọ̀ wa ó bẹ̀rẹ̀ nu pé ìfún ọlọ́mi o ti ń ṣe kátikàti ó bá wá fún ọlọ́mọ. ọkọ rẹ̀ yìí látẹnumọ́ o ó látẹnumọ́ o. alanilani. àbí. bóòlù. Hmm. báwo wá ni ìkómọ ọ̀la. ewo tún ni ìbéèrè lórí èyí o lórí ọ̀rọ̀ kò mọ̀ hmm ìwọ mọ̀ pé ìwọ ń lọ ọbẹ̀ èmi náà mọ̀ pé èmi náà ń lọ ọbẹ̀ àwọn tó sì fẹ́ kó mọ wọn sọ pé àwọn kò mọ mọ́ kí wọ́n á lóde àpàdé ń bẹ̀ náà nì. kànjẹ́ àti bá kò mọ èdè báwọn aláàfáà. ìwé ló ṣe kókó ọ̀gbẹ́ni mọ́wà á lọ sọ pé ó lọ rí láìlé mi o ṣé bóyá máa bọ̀ ṣẹ́wó kan mo lè mọ̀ fún ẹ ní nǹkan o ah, má ṣe bẹ́ẹ̀. kí ló rí. má ṣe bẹ́ẹ̀ máa fáwọn aláàfáà lówó. ẹ tó bá fẹ́ fáwọn aláàfáà lówó wá láti ilé kó lọ fún wọn. wọ́n ah, ah lọ́tọ̀rọ̀ ọlọ́run tó bá fáwọn àfáà lówó yẹn tó bá dájú àdúrà pọ̀ yìí táná bá dájú àdúrà pọ̀ lómi àti. àjọba eh, wa méjèèjì ni èmi ló wà méjèèjì eh. àbí tó bá jẹ́ pé o lè gbà pé èmi ṣe sàárà fún wọ ìwọ náà wá fi ṣe sàdákà mo lè gbà. sàárà sàdákà sàárà hmm. eh, ó ti lọ ó lọ ó ti lọ ó ti lọ kí n ṣáà ti rówó náà kójú má tì mí ó ti tán ọ̀rẹ́ mo fẹ́ béèrè ọkùnrin kí ni. mo ń gbọ́ àwọn nǹkan kan lórí ọ̀rọ̀ ìyàwó ẹ yìí arara ìyàwó mi arara ta arara. o ṣùgbọ́n ló ń sọ. ẹ ẹ jona ṣé jọ nígbà tó ló ń bá àwọn kankan o ṣé positive kíní ló ń gbọ́ ni àbí negative bẹ̀ wọ́n lọ́mọ ń dá ni àbí wọ́n ní kò dá. negative. ah èyí tí mo jẹ ẹ̀tú nǹkan tèmi tiẹ̀ fẹ́ béèrè ṣó o fẹ́ fẹ́ ọmọ yẹn gangan. you are now talking ó ṣẹ̀ṣẹ̀ sọ ó ṣẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ jáde lẹ́nu ni jọ ń torí ọlọ́run èmi náà wá tójú béèrè sí wọ̀ bí wọ́n ṣe ń sọ̀rọ̀ mi níta tí wọ́n gbọ́ òun tí wọ́n bá sọ pé irú ṣùgbọ́n òun pé ṣé Àlàní lè fẹ́ àbí kò lè fẹ́ kí ni ìwọ wí fún wọn. Ah, èmi máa ní kò lè fẹ́ ni o. nígbà tó ti wá mọ̀ bẹ́ẹ̀ kí wọ́n lámọ̀ràn tó bí ní ọ̀yọ́. sọ́kọ́ ló ẹ ti lọ ni. So, ti mọ̀ pé géèmù lèmi ń ṣe ni ah géèmù lèmi play o èmi ọ̀rọ̀ ayé wèrè o ah tó bá mú bọ̀ o gbọ́dọ̀ sí bí ọ̀bọ̀ ni tó fẹ́ gbọ́ fámílì ọmọ ṣùgbọ́mí o hmm. àwọn fámílì tó rí sí gidi ni o wọ́n rí sí gidi ọlọ́run gbà bẹ́ẹ̀ sórí yẹ ni owó bí olórí burúkú èmi ò rí bàbá rẹ̀ rí o àmọ́ mo mọ̀ pé bẹ́ẹ̀ bàbá ẹ̀ ń gbé lóyìnbó ni o bẹ́ẹ̀ bàbá ti kú ni o mi ìsámọ̀ tí mo kàn mọ̀ ni pé kò sí tí ẹ̀ máa bọ́nu fámílì ń pé ókè o mo fẹ́ fi ọmọ kan bẹ́ẹ̀ o hmm. èèyàn ti sọ oríire kí ẹ̀ mọ̀ wulẹ̀ ṣiṣẹ́ mọ́ torí wọ́n ti sọ mi pé tí máa fẹ́ sùgbò mi pé mo fẹ́ kọ́lé ni mo fẹ́ rọkọ̀ ni mo fẹ́ mọ̀ lọ lóyìnbó ṣeréṣeré kí n mọ̀ ṣe bó ṣe wù mí wọ́n ní ààyè rẹ̀ ti yọ kí lèmi náà tó wá ń fà ọ̀rẹ́sẹ̀ wèrè òògùsọ sọlọ́gbọ́n ò ní ògbè tiẹ̀ lẹ̀ tọ́fẹ́ gbọ́ ọ̀sán tí mi fẹ́ fi ṣùgbọ́n mi ṣe mi fẹ́ yọ torí ẹ̀ ni mi fẹ́ yọ torí ẹ̀ ni àyè wádà. ṣé o lọ́pọlọ tó yìí èmi mọ̀ kọ́kọ́ là máa ń lọ́pọlọ. kò ní mi ní ní lọ́pọlọ gbogbo ọ̀kọlà nítorí sọ fún mi nísìnyí pé tí àwọn bá ti kọlà wọ́n ti kọ wọ́n ti kọ ọpọlọ wọ́n ti kọ tó yẹ kó fi gbé wọ́n ti kọ́ mọ̀ lára wọ́n ti kọ́ dànù dídì rè. ìyàwó tiẹ̀ nígbà tó lọ fẹ́ lé lọ ṣe mi mo ní kó lè lọ pé àwọn ah, ọmọ ń fàyàn o. mo ní kí wọ́n á bèrè pé ṣé kí n fún yín ní bí àsìlẹ̀ àbí kí n ṣí iye owó tẹ́tí lọ́sàn. mo ti ẹ̀ ti ó ti wá òkè báyìí ó ṣe Awa, òkè Bye. ó ṣe jàre tàbá nídìí á pè ọ. ó ṣe ó ṣe ṣe ẹlẹ́ja ẹ jẹ́ kó pa ẹja fún mi. Ah, ah, méjì méjì méjì méjì ah, mi ní jẹ ni. ṣé bó ní mi ò ní wà. tọkọtaya ni wọn tọkọtaya ẹ má má tún wọn ká o. fóònù tán gbádùn rẹ. àhórí pé bí ẹran mọ ọkọ lọ <laughs> eh, àmọ́ ká má parọ́ mm-hmm. olùsìn tájú fún mi ọ̀rá pọ̀ ń bẹ̀ olórí gbogbo ọlọ́ra ni ọmọ sọ̀dí ìpín mi. oríkùn wèrè hmm. n tiẹ̀ sọ fún ọ hmm. lánàá tí mò ń bọ̀ hmm. ní ṣé ń bá rí mi lọ́ba ní à ah, kémi wá o ilé tèmi fẹ́ràn ọkọ tèmi tó bá wọn. ṣé ṣe nǹkan náà. wọ́n sọ̀rọ̀ tèmi ládùúgbò mo lórí rẹ̀ ló síwọ́n ẹ̀yìn. Tánu ẹ̀yin wo. Hossein àti Sanusi ni o. ẹni sùúrù mọ̀ ń bọ̀ o mọ̀ ń bọ̀. aláǹbọ̀. wọ́n lè jọjà wọ́n lè jẹ́ yẹn tàwọn. àdìbò ń bọ̀ kí ló dé. àdìbò ń bọ̀. ṣé wàá bẹ tún ìyàgbé ló ṣẹlẹ̀? Ani máa ń bọ̀! mo ń bá o. Ah, ah. níbo lẹ́yìn náà wà lọ sẹ́ẹ̀rí pé ilẹ̀ ti ṣú ni. Ah, ṣé ẹ̀ṣẹ̀ ni ká wálé ọ̀rẹ́ wa ni. wọ́n á lè ra àjìn kankan àjìn kankan. kọ́dírì kọ́dírì. níbo alẹ́ ti ń dà bọ̀ kọ́dírì kọ́dírì. bó o ní. tí ò sí tẹ́ tilẹ̀kùn mórí ẹ ẹ ń ṣeré ọmọ ni. tí mo pélé dáàdì yẹn la wà ìmọ̀ ẹgbẹ́ òtún wà lè tilẹ̀kùn lé wa dákun kí lọ́kàn bẹ kí lọ́kàn bẹ kí lọ́kàn bẹ òkú ìyá àbàdàn bá kí àmì la kílẹ̀ wá kiri ló wù mọ̀ ń gbọ́ orin ìyà. kí ni kí ló dé. mo ń gbóòórùn. òórùn kọ́kọ́ ń ta sánsan. Mm, irọ́ ni. bí ọbẹ̀ ẹ̀fọ́ tó wá fi irú sí àtẹ̀jà oníṣòrí burúkú. àfi báyìí ló ti ń wà. olórí gbogbo òtúlétúlé tọ́ bò kú lójú oníranù èsìn ibú tí bókù wọnú sàárè. àṣọ òmù mi ni. irú ọmọ kan òpó orí tébùlù ẹ kí kọpù wa mò ń fún ọjà kò sí wàhálà. à ń gbé pépà sí nítorí wa ń lù wa nù ẹ̀yin lè kó lẹ́mọ́ tó ti ń sókè ilé èwo ló kù tọ́ sọ tẹ́ bá ń gbòòrùn ìyáálé kẹta ní í ṣe bẹ̀ bẹ́ẹ̀ wọ́n bá yín ra óòsì wọ́n bá fa dọ̀tí inú mú rẹ̀ kú èwo ló tún kù. ọ̀rẹ́ ò fẹ́ràn awo ò fẹ́ tàn jẹ. àwọn òkú bí láti àwọn pàjọ́ mọ́lẹ̀ àjọ wọlé dì ní. àmúlẹ̀ Ah, ìbọ̀rẹ̀dẹ̀ la pera wa ó ti yẹ kọ́dìrì. kọ́mú kọ́dìrì. kọ́lọ́rùn. kọ́dìrì. kọ́lọ́rùn. láàrin àwa àti ẹ̀ hmm. ibi ń pa ibi ló lé wa débi. ká ibi ló lé wa gidi débi ibi ń pa wá eh. gidigidi. Eh, ah, pẹ̀lẹ́ o ẹ̀lẹ́ ẹ̀lọ́ra eh. ẹ̀yin ìbọ̀dé bí lè ń dé méjì ẹ bẹ́ẹ̀ gbọ́nu kí sì ní tẹ́lẹ̀ bí lè ń dé. o. Ah, ebi ni bẹ́ẹ̀ rọ lọ́hùn ìwà amúbọ̀yẹ ti kàwé kan àìwé ah, ìdùn ẹni ọkọ kódà ó mọ̀ ọkọ ju jí o fagun wà lọ ah, ẹ̀yin ò tán mọ́nàmọ́ná ni bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ lébi lọ́pàá kù gidi gan torí sẹ́mọ̀ pé bí wọ́n bá wà tó kọ̀ gbójú kí mọ́tò mọ́kọlù ní tágbárí wọn èní làákà ìgbọ̀n. tí ò mójú sí ọmọ ara bí òun kìíní ńlá. bẹ́ẹ̀ ni àwọn sá máa fẹsẹ̀ ní rárá káàkiri. ẹ wá wò sùsùn ní ìsìn ẹ kẹsẹ̀ lẹ́sẹ̀ ìsìrí yín bá wí níbi ẹgbẹ́ bẹ́ẹ̀ ṣe wà ẹ wà lẹ́yà ẹ ẹ̀yà. wọ́n wà lẹ́fà àwọn ọ̀fà. ẹ wà lẹ́fà ẹ ẹ wà ń fọná fọn sọ tún fọná wọ́n tún gbàgbé sí òpópónù kura mẹ́rù ni wọ́n fẹ́ gọ̀lọ̀ wọ́n fi ń lọ ará àdúgbò aya rere lọ́ọ̀dẹ ọ. ẹ kọ́dù kí ni ìtumọ̀ gbogbo ilé tí wọ́n. bóyá kọ́ wá sọ̀mù tàìtù lọ. no jẹ́ kó jẹ́ kó yé wa náà èwo ni embarrassment kí ló ṣẹlẹ̀. èèbò lọgbọ́n ló fi ń tọ́ títí ló fi ń jáná káàkiri ah, òpònú èèbò tó ọmọ tó rì sẹ́ ń báńkì. mo gbọ́ o. ẹ eh, èwo ni rádaràdà báyìí ọ̀rẹ́ wa amúni ń amúni èwo ni ò bọ́ńbẹ́ ẹ kí ló kí òkè kí láti ìsọ́ọ̀sì tíyàwó ẹ̀ sọ pé ọ ò lè mọ̀ bí ẹ ṣe ń ṣèké obìnrin. kí ló dé. ta níran lé yín tó dé yàwó rí. sọ pé ẹ̀gbọ́n bàbá rẹ ìyàwó mẹ́ta lọ́lọ́ mú wọn lé wọn. ẹ̀wọ̀n lówó ni ọmọ akẹ́síṣàwó ni wọ́n jẹ́ ń dá lóhùn kí ló ń ṣe ẹ̀. kíngòlù ni. dúró dúró ọdiri níṣojú ẹ ó wà ń bẹ ah, ah, ìyàwó ẹ̀ dẹ̀ ń bu wa. ẹ jẹ́ sọ̀rọ̀ ibi tó mẹ́rin ní ọ̀pá. ó yẹ kó o wọlé kó kó kó mẹ́gbàá kó sínú ọkọ̀ bẹ́ẹ̀ sí. ó ń ṣe promo ni. nana amure ni tẹ́yìn ṣe mú dọ̀bálẹ̀ ẹ wo bí ẹjẹ́ bá yín ṣe tíjò tọrọ ẹ ní ìrònú ẹ̀yin méjèèjì bẹ́ẹ̀ ni ẹ wá kẹsẹ̀ lẹ́sẹ̀ ẹ̀ ń bọ̀ lé ó lé lálẹ́ ẹ wá ní pẹ́pẹ́sẹ́ ìmè tó ń sọnù yín mò ń gbọ́ láti inú ọbẹ̀ wọn ẹ wá fi mú fílẹ̀ bí eku asín ẹ wá ní. ẹ wò ó dàbí pẹ́fọ̀ ọ̀run mo bá ọkọ mi ó dàbí pẹ́fọ̀ ọ̀run ó tún ní irú irú nìkan kọ. kò lógìrì kò yé mi ẹ wo tẹ́ ẹ bá pàṣẹ fún jà lọ. tínú bá bí mọ rí tọ́ba yọ bàtà lẹ́sẹ̀ yọ ọmọ ọdún gangan lórí yín àti bàtà rẹ̀ dí àwọn olójú kan kó yọ lójú ju á lójú kẹ ràn wọn lọ́wọ́ ó yà ju á lójú ẹ dúró ẹ dúró a ò jẹ mọ ni ẹ wá jẹun tọ́ ọ bá sọ èèbò tọ́ ọ sọ tó fi tọ́ títì ká ìlú. bó o bá fẹ́ rọ̀ mí lọ́wọ́ mo ti fẹ́ máa lọ bọ̀. bó bá rí bákan náà. táwọn mo lè rí tẹ̀kẹ̀wé olùsí obìnrin ti rọ́ tẹ̀kẹ̀wé ẹ̀kọ́ olùsí ó lè yà. àyà ah, rere. àyà rere lọ́dẹ̀dẹ̀ akọ. ọ̀dì wa òòlọ́ rẹ̀. kí wàá ni wọ́n. òòlọ́ rẹ̀ elébi làwọn ilé tó bá ń gbọ́ ebi nà ebi sunkún bó o bá bá àwọn eléyìí rìn ò lè rí ṣe. irọ́ ni o. yẹ ẹ sọ fún ọ láì fi ṣe sọ yìí ìwọ tó bá wò sùsù tó ló fẹ́ dolówó ó lọ kọ táwọn bíi dáńgó sọ̀rọ̀ àwọn eléyìí ẹ̀jọ̀ mọ́ pọ́n táyà ni kò sóore kan ti pa wọ́n ṣèdí àwọn tán wá tán wá fẹnu lọlẹ̀ bíi asínkì tán lébi ń pa wọn. ó jẹ́ gbọ́rọ̀ kò ní ìwọ ló lọ gbé wọ́ọ̀tì rẹ̀ ni. sóúnjẹ tá a jẹ kù. wọn àmọ́ sí ìlọ ẹ tún dúró ni. Ṣùbọ́mi. yes dear. tó bá ń study mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó rí i pé inú mi ò fi bẹ́ẹ̀ dùn pàápàá jùlọ bóyá o pè mí sórí aago àbí èmi ni mo pè ọ́ sórí aago wàá rí i pé mò ń sáǹdì bákàbákà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. kí ló wáá ṣẹlẹ̀. kọ́lọ́n kó sànù èèyàn ni yorùbá ní ìran mẹ́ta kì í tó sí. mo ní iṣẹ́ kan tí mo fẹ́ bá àwọn èèyàn kan ṣe ni contract ni so contract yẹn. Eh wọ́n wá fẹ́ máa sinmi bákan bákan bíi pé ah, àbí mi ò mọ tí mo fẹ́ ṣe ó ṣàfẹ́ bọ́ sí bí ìgbà téèyàn ń dá òtí èèyàn èmi sì mọ̀ pé iṣẹ́ tí mo kọ nù sọ̀rọ̀ mi yọ wọ́n á wò pé ah, ẹ gbéṣẹ́ yìí fún mi àwọn àni kò sí nǹkan tó burú nù káwọn gbé fún mi wọ́n á ní kí n lọ wá owó lọ́wọ́ ara mi pé owó nǹkan mi ò fi ṣiṣẹ́ náà pé tí má ti ṣiṣẹ́ tán ìpè lẹ́yìn oṣù méjì sóṣù mẹ́ta ìpè àwọn ò lè dá owó padà fún mi nígbà tí mo bá ti parí iṣẹ́ nígbà tó jẹ́ jíjẹ́ pé èmi mọ tèmi ń ṣe ọkàn tèmi balẹ̀ hundred percent wípé ah ṣebí tí máa ti ṣe ẹ fún mi lówó mi iṣẹ́ tí mo mọ̀ ń pa ẹni èmi ò doubt ara mi àmọ́ ìṣòro ẹyọ kan tí mo ní ni pé ibo ni mo ti fẹ́ rí owó tó kó mi sí ronú mi sísẹ̀ mo fi ní bọ́ lọ́wọ́ mi. bí èlò gangan ni owó tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ nínú. owó tí a fẹ́ fi ṣe contract ṣùgbọ́n mi owó òun owó òun o lórí ní àwọn nǹkan tí mo tí mo máa máa tí má tiẹ̀ sì rí bíi hundred million ó yẹ kí tí ò tiẹ̀ tó díẹ̀ ní okù. owó náà dẹ̀ mọ̀ pé kò ń ṣe mí ni mo ní oyún lọ́wọ́ màá ṣẹ̀bẹ̀ bá ọmọ mi sọ̀rọ̀ níbẹ̀ tí màá wọlé títí ọ̀la sí ọ̀túnla máa wò ó máa rà láti lórí fún ẹ. Ah! <laughs> wo bí ẹ sórí ṣùgbọ́n mi tí o bá fi lè ṣe oore yìí fún mi láti délẹ̀ tó jẹ́ pé mo lè ti àtàrà ẹ tèmi náà lè di kọ̀ǹtráktọ̀ ńlá táwọn èèyàn padà sí máa gbéṣẹ́ fún mi ah, ọlọ́run àmàmọ̀ ah, mo rẹ o that's why i love you. tí mi bá ṣe fún ẹ mm. ká sọ ẹ pẹ̀lẹ́ ẹ káàbọ̀ ah ìbáwọ yìí ṣe dẹ. <laughs> <laughs> ẹ wò ẹ wò owó tí mo fi ra cream ẹ lè ẹ lè ra rẹ mà kọ́ tó wọ́n àwọn ah! ò lè ra rẹ. <laughs> owó ni mò ń ná sí skin. <laughs> abẹ́ ẹ̀rọ lọ́hùn tí ẹ láìkí bẹ́ẹ̀ ṣe rẹ́rìn ìròyìn náà dáa. Ah! sọ ẹ láìkẹ ah! dọ́bù jù ọ́ o oh, ọmọ obìnrin. àbọ̀ làwọn ìdánwò pé pẹ̀lú fian brazilian this is double drone, double drone. Yeah ewu làwa mọ̀ hàn ní káṣá ti ṣe kan ẹ pẹ̀lẹ́ ó hmm. <laughs> yẹ má sọ jáde. mo tẹ̀ ní ìbéèrè pé ṣe máa ń ṣe amendment no <laughs> like tí aṣọ bá bóyá ó tú àbúrí ni. àwọn ah, máa ń ṣe é ah, àwọn èsè ẹ bá ti gbàsọ wá tó bá ya àbàyàn àwọn èsè àwọn máa ń ṣe iṣẹ́ ilé àmọ́ fi ń ṣàánú ni sábà pẹ̀lú mi wọ́n láwọn èsè àwọn tá sọ yín bá ya ibo lẹ fẹ́ gbé lọ sẹ́ gbé lọ́dọ̀ bàbá ni àwa náà láràn mọ̀nà káyì. nǹkan tó wá ṣẹlẹ̀ pé tẹ bá rí aṣọ tí mo mú ọ́dà kínní ni o mo mọ iye tí mo ó dẹ̀ lọ́ọ̀ náà nǹkan tó ń tà ní five hundred láwọn street wọ́n ta fún mi ní three thousand mi ò máa ń tó sẹ́yìn. ẹ tọrọ ọmọ olówó ni wọn mọ gba yín. Ah, ẹ wo àwọn ogún làwọn ẹlòmíì. tẹ bá ṣe wà fẹ́ ra nǹkan lọ́jà bí mo ṣe wà tẹ bá fẹ́ ra nǹkan lọ́jà tẹ bá fẹ́ lọ ẹ pè mí báyìí lọ. nígbà tẹ ti lówó báyìí kàkà tó fi mọ ta five hundred naira fún yín three thousand ẹ máa kó fẹ́mi kémi mọ́ báyìí lọ. èèyàn ò dẹ gbúdọ̀ jẹ́ àpà tó yẹ yín ebi ẹ bá ti tu ẹ máa ń ibi etí yẹn ó ṣe bẹ́ẹ̀ tó já yà yẹ yẹ ibi bá. wèrè ṣe yín ni oh, ojú mi ẹ yà wèrè mọ́ tilẹ̀ ni wèrè mọ́ lóbi yìí tó dé tó ń fi pákéjì òsì lẹ̀ tó níwọ̀ kan ọmọ olówó gírísì tó ń lo èmi ò lè lórú ẹ̀ ká sáfá fún ọ ah. bẹ́ẹ̀ ni ká ṣàǹfààní fún ọ olóṣì wèrè wọnú ojú wèrè ó ṣèrun ojú ìwé pé ẹja tó bá sọ̀rọ̀ yìí nìkan lẹ́nu. kí ni kọ́dí. Marili Marili Marili yìí tí ìnífẹ̀ ló ṣe yìí o <laughs> sọ́fẹ́ máa ń fẹ́ mọ́nà kọ́sọ́mà ni ẹ pẹ̀lẹ́ àti ẹ mọ́bìnrin torí ọjọ́ o kọ́sọ́mà is only rice now. ìgbà kó kọ́sọ́mà lè lè kọ́sọ́mà ló beans rè é eléyìí ò ráìsì beans ni àdàpọ̀ mẹ́wàá lélẹ́yìí. bí wọ́n fẹ́ràn sọ bẹ́ẹ̀ fẹ́ràn sọ ni a ní. mo fẹ́ràn sọ ni short mi designer short mi. Eh, ẹ wọ́n ní sọ́ọ̀tì ni. kọ́dí wo ń tọ́ fẹ́ràn. Ah. Designer short. Oh my God. Ah. Pátánà rẹ̀. Kíni, sáà kò ṣe pant, designer short. Orí ẹ̀ ti dàrú. Tó bá yọ yọ ìdàrú ńlẹ́ o, olóṣù àdìyẹ tó fẹ́ yẹ yìí. Ah. Sọ́rí rẹ̀ burú ju tí wọ́n lérò lọ ni. Ọwọ́ apánlẹ̀ ìjójú rẹ̀ wá pẹ́ yẹn yẹn yẹn òsì. Lákùn sọ́mọ gẹ́lẹ́ lẹ́yìn ni ìwọ tó o ti tánú àwọ̀ tó tánú epo tó tánú aṣọ tó tánú orí tó ní ìrì ọ̀dà táyé ìrọ̀lá lọ́yẹ̀ rẹ̀ ti bàjẹ́. kí ló ṣẹlẹ̀ náà. tí mo fi jẹ́ èèyàn mo sọ tún sọ. kí ló sọ àbíkí ní lọ́ọ̀yà. ẹ lọ́sọ̀ ẹ wà lẹ́yìn. ẹ fọ́nbà mi lè ṣe rí. ẹ ló ṣe rí. fi ilé kí wèrè lẹ̀. mọ̀pá mọ̀pá. somebody help me. bàbá ṣe somebody help me. domestic. Ah! àgbà kò kọ́dí. kọ́dí. my double drone. kí lè wọ́n sọ̀bù ọkọ mi. irú ìbéèrè àgbọ̀ wo ni. ìwọ gangan ló mọ̀. ṣé mo mọ ẹ̀rí ni àbí àbí àbí mo bá tiẹ̀ wá sínú bíbà. ó ju ẹnu ẹ lọ iyún ju ẹnu ẹ lọ ní musuin ah, ah. ó ju ẹnu ẹ lọ wojú mi dáadáa ah, wọ́n ti ròyìn fún ọ wọ́n sọ fún ọ pé fine boy wà ń bí wọ́n sọ fún ọ pé ẹni tó dáa ó wà ń bí tó sì gbọ̀nlẹ̀ dáadáa àwa lọ lọ̀gáníìkì ẹ àti pọ́n fùrọ̀ wọ́n bí kọ̀dí ò lè fi ọ ìyàwó rẹ̀ ló dúró yìí lẹ́yìn ọmọ kò sì sọmọ mọ́ èmi rè ọmọ rè. o jẹ́ mọ̀ para rẹ̀ kó rọra ìwọ ni ọlọ́pàá ara rẹ torí ìmọ̀ orí ìsìnbá tiẹ̀ wá bí. Hmm. kọ́dí ìbò ló náà wà. ó jẹ́ mọ̀ pa ara ẹ̀. Eh. Ah, ah, wọ́n rí ni kí ló dé kọ́sọ́mà mi ni wọ́n fẹ́ ra àdá sí pé wọ́n wá lọ gba mẹ́ta wá lọ́dọ̀ Sànúsí wọ́n náà fẹ́ ra àdá ni. kọ́dí ìrọ́pọ̀ ọkú ah. ìrọ́pọ̀ ọkú takùn láhà ìrọ́pọ̀ ọkú ilé onísìn náà lágbèrè yìí wọ́n bójú rẹ̀ ṣẹṣẹ́ funfun àgbèrè ní gbogbo orun ojú. sọ̀rí pé olófẹ́ ra gbogbo àdá alẹ́ yìí ni. obìnrin ó ràdá bí ó tiẹ̀ wá pọkọ rẹ̀ gan pọ́ fóbi mi lóyún gan yóò lè tẹ́lẹ̀ yìí adé ẹyọ ọkọ ti tó bẹ̀yàn lọ́rùn kí ló dé ìwọ́n àdáadọ́ sí ni. ọ̀rẹ́ rẹ̀ sí ni ojú rẹ̀ rí ni má rí ni. kò kò kọ́ kò kọ́ alágbèrè lóbìn. mo rí ilé ọbẹ̀rù ọlọ́run kọ́sọ́mà ẹ mọ́ bínú ẹ torí ọlọ́run. ẹ̀wọ̀n kúnlẹ̀ wèrè. aléyàn lè fọkọ mi ní pé kí ni ọwọ́ ló fẹ́ rà wọ́n bí ibi ẹ̀sẹ̀ bukṣọ́ọ̀bù bó ṣe wà yóò ti bímọ mẹ́fà wẹ̀ ẹ wo ẹ̀gbọ́n àsìfẹ ìyàwó gbà lélẹ ẹ ti sì ìyàwó fẹ ńlọ ràdá mi ń bò mí. ẹ gbẹgbẹgbẹgbẹ ní oṣù ẹ kó sì wọ rẹ bó ṣe rí ọ̀rọ̀ lọ sí ó ranù kò ládàárà. Marini Marini Marini Marini Marini Marini sọ̀rọ̀ tó bá rú eh, lójú wo ẹ̀ para wa o ẹ̀ para wa yìí ẹ̀ jọ para wa. amúnidára ẹ káàsán amúnidára o mo ń dá yín lóhùn. ẹ a ti kọ̀wé sí yín ní ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ pé kẹ́ yọjú sí wa ààrí yín ààrẹ sì ìwé wa òun láti ní pé ká ṣe wá yọjú sí yín lẹ́yìn a tún pamú ni dára ẹ tún lè dáhùn ṣẹ́yìn ò mọ̀ pé tó bá pamú ni dára á dára fún gbogbo wa lè sìn ẹ wá ẹ wá dúró ẹ ṣe bí bẹ́ẹ̀ tí ẹ ẹ ń ṣe ẹ ń ṣàmú ẹgbẹ́ tẹ́lọ̀ rárá. ẹ fẹ́ lù mí ni ẹ calm down ẹ ká mú down tí ṣé mo sọ èyí tẹ́lẹ̀ ni ṣe rí tìwé tẹ́ sọ ká mọ̀ kúrọ́ mo àmì mi ò mọ̀ ká ó lé ní bóyá bí ọjọ́ mélòó kan kí n tó pe àwọn èèyàn pé dákun kí n kọ́ ọ bẹ́ẹ̀ ìgbọ̀n sì náà ní wá sẹgbẹ́ télọ̀ mọ́lẹ́gbẹ́ télọ̀ fún kẹ́mi èmi sì lélẹ́yìí owó wo ni mọ̀ dá kó tó wá di pẹ́ mọ̀ mú mi sẹgbẹ́ kí lọ kó ṣe ló jẹ́ para mi mọ́lé kẹ́sì wàá mọ́wọ́ sẹ́ télọ̀ tẹ̀ ń wé yìí ọdún gbọ̀nràn mo ti ń o tori ẹ̀ tori ọlọ́run e yọ̀ǹda mi emi ò sẹgbẹ́ kankan elóhùn ń pa ibẹ̀ yìí náà sáà ní sọ́ọ̀bù gbogbo ẹ̀ ló dá wáyé ẹni bá sọ eléyìí wá ó ó kiri àrùn lọ ní kóńtó lówó san ibo mo ti wá fẹ́ rówó. ẹ ẹ rí ọ̀rọ̀ tó pọ̀ púpọ̀ irọ́ ló mú wa tó bá tẹ bá ṣe tán ẹ pàdé wa nílé ńlá. bí bọ́lá fi ṣe pàdé àwọn wá pàdé wa nílé ńlá tó rà ń bẹ sọ́nsìn òun ṣáà ń yí wa bóró òun yí wa bóró kó wá pàdé. ilé ńlá kọ́ ilé kékeré ni ẹ wá hàn yín mo ṣe nǹkan o ẹ wá bí ẹ máa ń lọ. kọ́dí kọ́dí. lórí mi kí ló dé. wàhálà ti wà o. kí ni wàhálà ti wà. kí ló dé. àwọn ajínigbé ti wá gbé mọ́sìn mi lọ o. àmọ́sìn sáwọn olè kì í so lè àwọn ẹgbẹ́ télọ̀ wọ́n ní ìdarapọ̀ mẹ́gbẹ́ wọ́n ti wá gbé mọ́sìnì kòròfó lásán náà filẹ̀. Ah, ah, nígbà tí wọn ò ya wèrè mọ́sìnì owó òye bíi tó yẹ pé kọjọ́ wà lákọjọ́ fòrò láfi rówó rà wọ́n wá gbé lọ àwọn ah, kò sí wàhálà wọn kò rí àwọn obìnrin rè níbo náà gbé lọ́mọdé jẹ́ ìmọ̀ iṣẹ́ mọ́sìnì lọ. ìmọ̀bì kankan mọ̀bì kankan. bọ́lá wà wá wọn sí gbàtọ́ lọ́mọ yẹn kankan ó ti àsùn gbàǹgbé lọ ó dẹ̀ pé mo fẹ́ mọlé olórí wọn kan. ọmọlé olórí wọn kan. mo fẹ́ mọ bẹ̀. sọ ò ti mọlé olórí wọn kan. àbí mo fẹ́ mọ bẹ̀. sọ mọ̀. Hmm wo wọ́n mọ̀ kán sí gbáàdì otòsí wọ́n ti gbé taláròyè adìẹ àkẹ́sọ̀ àjẹgbẹ́ ọ̀yàǹsọ̀ nìṣó jẹ́ àǹfọ̀lọ́ ńsọ́lé má wọ bàtà o má wọ bàtà má wọ bàtà má wọ bàtà ń bọ̀ nbẹ̀ má wọ bàtà má wọ bàtà bọ́ọ̀ bọ̀ wáyé lórí burúkú wọ́n wá lọ gbé mọ́ sí ìní rẹ̀ sẹ́bẹ̀ ẹyọ kan wọ́n sàyọ ẹyọ kan orí ẹyọ kan náà yọ orí ẹyọ kan wọ́n yọ ẹ wá tẹ́ ń gbọ́n láyà sáwọn rèé àwọn rèé wọ́n wá ní ìsẹ́gbẹ́ ẹgbẹ́ òsì wọn náà ni mọ̀ sí. ẹ má bìrì sórí ọlọ́run o ẹ gbọ́ ta ló wá gbórí mọ́ sí ìní mọ́rí nínú ṣọ́ọ̀bù rẹ̀. àwọn ṣọlá àwọn náà ni. àwọn akọ́lá wa gbé màṣíìnì ìyàwó yẹn ẹgbẹ́ ló gbé. ká lẹ gbẹ́. ẹ̀wọ̀ ẹgbẹ́ ló gbé o màṣíìnì ìyàwó yẹn àdẹ̀ ti gbé lọ sí ẹgbẹ́ nígbà tí ìyàwó yín kọ̀ tó lóun ò ṣẹgbẹ́. orí yín ti dàrú ah. ẹgbẹ́ kí lẹ̀ ń ṣe. Ah, ẹgbẹ́ amúnidára ni. Ah, kò lè dára fún yín bẹ́ẹ̀ mo sọ fún yín ìyàwó mi lòun ọ̀sẹ̀ gbé àjẹ́ sọ́nà bẹ́ẹ̀ mi kọ́ bá yín ṣe gbé àjẹ́ ni ó lòun ò fòrọ́sọ̀ kò wẹ́. ẹgbẹ́ kí lọ kó ṣe náà ṣe kí o ẹgbẹ́ tó lọ mọ ẹgbẹ́ amúnidára ni.

ọlọ́mú ooru kọ́ máa gbọ́n tí mò ń náwó lé bọ́ sẹ́yìn báyìí sórí bí tiẹ̀ bá bàjẹ́ hmm. ó lè ba tèmi jẹ́ sórí wọ eléyìí fẹ́rẹ́ mù wọ́n ti fáìlì eyín wèrè fún fara kérésì sórí bó ṣe wà yìí ntẹ́ ẹ̀ wò kìrìkà sẹ́yìn lẹ́nà ntẹ́ ẹ̀ wọ̀ ẹ̀yin tí sẹ́yìn yóò pé ṣe wá rí mọ́ mi ẹ̀ mọ́ dàda àwọn tá à ń bá sọ̀rọ̀ tí wọn ò létí èdè mọ́ o fúnra rẹ̀ ni ó lọ fúnra wọn ni wọ́n lọ hmm. fúnra rẹ̀ ni ó lọ àwọn tá à ń bá sọ̀rọ̀ tí wọn ò létí èdè mọ́ ọ fúnra rẹ̀ ni ó lọ hmm. Hmm. àwọn tá à ń bá sọ̀rọ̀ tí wọn ò létí èdè mọ́ ọ fúnra wọn ni ó lọ àwọn tá à ń bá sọ̀rọ̀ tí wọn ò létí èdè mọ́ ọ tọkùnrin ìṣobìnrin. àwọn tó à ń bá sí. mari ni ṣé mo ní ọba àǹfọ́sọ tuntun ni. kọ̀bí kí ló ló mú ọ. kírítọ̀ wa ẹ wá gbà mí ni tó fi bẹ́ẹ̀ mi rí aṣọ bomi arí pàlọ́rẹ́ mi jókòó aṣọ tí wọ́n fẹ́ wọ̀ ó sì ti tèmi bomi. ẹ ò lójú ọ̀nà ni kọ́dí ó ò mójú ọmọ ẹnu ni ọ́ mo ti fojú sọ fún ọ mo láwọn eléyìí àwọn eléyìí wọn ẹ ṣe kure mọ bọrin mọ ó sì náà ah. gbọ́ mo sì ní ìsọsọ rẹ di wọ́sà ń wí ẹ̀ bọ́ kúkú ra bọ́sìkọ̀rọ̀ náà wọ́n fọ̀ tẹ́lẹ̀ bó bá sì lè wo kúkú tí wọ́n jẹ sí kọ́sítọ́mọ́ ni kó mú búùtù kó gbé e sẹ́sẹ̀ kí n bọ́ wá bọ́ọ̀lù kó mọ́ gbà tán lé ẹ. nígbà táwọn èèyàn mánéèjì mi iṣẹ́ ìjọba wọn ṣe ń gba wọn gbogbo owó oṣù o èmi ń tawọ́ robo ọba fẹ́ mọ oríṣi mi lójú àwọn èèyàn kó o tó wá lọ́ọ̀yẹ̀yẹ́ mi. Ah. àlọ́ àwọn náà mánéèjì ẹ sọ bọ̀ akádàrà rẹ náà ń lò mí. Ah. ẹ akádàrà rẹ náà ń lò ní méjèèjì olóbìn ẹ ah! eh? aláìníṣẹ́jì òkú tí fẹsẹ̀ rìn gbọ́dọ̀ rálùpọ̀ kiri ah! wọn ò ní sẹ́wọ̀n lábọ̀ ẹ eh? awítọ́ náà ṣiṣẹ́ ìjọba ṣàjọba wòrèwò ló sọ wọn lágbẹ̀rẹ̀ ní kò ṣe. Ah! tó bá ṣe pé búbú ni ẹ wò ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ má dara yín láàmú o àbí kí n wọ lọ́tútù bẹ́ẹ̀ ni àbí ẹ mọ̀ nǹkan ẹ ní sùúrù kò ní pẹ́ gbẹ. tó gbẹ ká lọ ṣe yọ dẹ́ka wà. kò sì wá ní pẹ̀tẹ̀ o. <laughs> ẹ jẹ́ bá yín kó. Ah! ọfẹ́ dojú ti ẹ fún mi ẹ̀wọ̀ ẹ̀yin ọ̀rẹ́ mi mọ́ bínú o ẹ fún mi ìṣẹ́jú mẹ́wàá pàtàkì mi sọ̀rọ̀ sí eléyìí èso ọmọ ọ̀nà iná. sórí wọ tọ́lọ fẹ́ sọ̀rọ̀ sí mari ni ẹ ẹ wọ sórí wọ kí gòkè fún ọ sórí wọ bàbá jẹ fún ọ ọfẹ́ lù mí ah! ẹ wọ bí yìí ẹ̀yin èèyàn gbogbo aráàlú ló wọlé tuntun lé

pátápátá dábàá jáná a dẹ̀ máa káwáyà wọn lọ. Ah, kí ló dé tí ẹ pampa pẹ̀lú níta. èmi. àti ẹ̀kẹ́ sáré pé kò dẹ̀ tí rí ìdí tí bẹ́ẹ̀ fẹ́. Ah, ah. ọ̀gá báwo mo ṣe máa tampa pẹ̀lú níta. gọ́sà ti check kalẹ̀ rí pé ti tampa pẹ̀lú ẹ̀ ẹ̀ dẹ̀ ń parọ́ wọ́n máa ń lóòdù. Màdámù ẹ wojú mi. Ayẹyẹ ò ní bàjẹ́. Òkú òun farapamọ́ fẹ́ni tó máa sìn. Ẹ wojú mi. Èmi ò sọ pé ẹ lóòdù rárá. Ẹ ń lóòdù ṣùgbọ́n iye tó yẹ kẹ́ máa load kọ́ lẹ́ ń load iye unit tẹ́ consume kọ́ lẹ́ ń load ó ti yẹ yín ẹ tampa pẹ̀lú iná yẹn àwa rí ń sìn. àwa bẹ́ẹ̀ni ẹ fẹ́ máa parọ́. ẹ ti ń parọ́ rẹ bí ẹ dẹ̀ ti gbàgbé ọ̀rọ̀ ìwé mímọ́ tó sọ wípé ẹni tó bá ń parọ́ kò ní gbóòórùn ìjọba ọ̀run débi kó máa fojú rí débi kó máa débẹ̀. ẹ wẹ ní sùúrù mi láti wàhálà lẹ́pà o ẹ jẹ́ nǹkan kan ló mọ̀ pa ẹ̀. ẹ pé wọn ó lè já àwọn náà tiẹ̀ táàpù iná yẹn ó lè máa àwọn lè máa ó yá ẹ pé wọn wọn lè gbé e nígbà tó jẹ́ pé rọ́lẹ̀ ń pa ah, ẹ tamper pẹ̀lú nǹkan ẹ dẹ̀ tún deny anyway kò sí wàhálà ẹja ajá ni àwa máa já iná yín tọkọ yín bá dẹ ní kọ pè wá tó bá ti pè wá tó bá ti resolve issue yín a máa bá yín sọ padà. ẹ wo ẹni sùn ó ṣe pé kò ní dé pk wàhálà ọmọ náà ló bá lọ. ẹ wàhálà ọmọ kí ló ló ń kó para ọmọ kí ló káwa nepa pẹ̀lú ọ̀rọ̀ ọmọ ṣé ọmọ yín tó sick ló ní kẹ́ lọ ṣe illegal connection. ẹni sùn ní ìta kò rà mọ́tí Ah, kò dẹ́ ṣe pé bẹ́ẹ̀ ara ọmọ mi ò yá ọkọ là ń wà fún. ó ń wọ ọkọ ṣọmọ yìí dẹ́tẹ̀ ni ah, ẹ jọ ọmọ yìí yẹn ṣó fọ́jú ni àbójà rọ. òyàrọ ẹ ṣàní sùn òyàrọ náà. ẹ jẹ́ káwa jáná ẹgbẹ́ ọmọ yìí lọ́wọ́ síta. ẹ ní sùúrù ẹ ní sùúrù kí ló ṣẹlẹ̀ ẹ jẹ́ ìsọ̀rọ̀ fún mi ẹbí yóò kan gbogbo wáyé wálé náà ẹ sọ̀rọ̀ táìmù ń lọ. Ah, ẹ jẹ́ sọ̀rọ̀ ẹ jẹ́ ká lọ sínú ilé kejì. kí la fẹ́ lọ kí la ṣe nù. ẹ dúkẹ́ lè fi dúró ẹ wò ká tó ní thirty minutes síbi táwa ọkọ mi máa dé. àìrọ ah, ah, ìrọ fẹ́ lògùn oorun fún wa ni mi ò mi ò ṣe kí ni. Eh, ṣé àlejò tẹ́ ẹ̀ sọ yẹn ṣé bíi oúnjẹ ni àbálejò omi tàbí. ẹyẹ ìrọ kò lè jó mi àṣẹ ah, wọn fẹ́ fún mi pa wá ni ilẹ̀ mi náà kọ́ lé sí ẹgbẹ́ jẹ́ ń sọ̀rọ̀ ẹgbẹ́ jẹ́ ń sọ̀rọ̀ a máa ń yànnà náà rọ̀ ni o ṣé wọn ní ṣe mímu ni àbí jíjẹ irú àlejò wo lẹ fẹ́ ṣe wá àbọmọ yín tí ẹ ló dẹ́tẹ̀ lẹ gbé fún wa. Ọlọ́run ò ní jẹ́ kọ́mọ tèmi dé. oúnjẹ ni mi ò ń jà màlà o èyí tó bá ti wù kò sí kò tó sí. ṣe ṣe ẹ ní oògùn fẹ́ wà. ẹ wo oògùn fẹ́ wà tí ò bá dé sí máa lọ́yìn lọ rà. kó yà wá ní o kó wà ní o ká ṣàtijọ́ a sì máa já o. ẹ tẹ bá tó tẹ bá ti rẹ a sì ah, ah, ah, máa já o. ẹ má wọrí. a ṣe fẹ́ fọ̀gùn sóun náà lè já. a sì máa já pé kó wá sí wàhálà lè ju ibo ni. ẹ má bọ ẹ má bọ. ẹ ká sọ ma kí lẹ fẹ́ kí lẹ fẹ́ bá wa rà. ẹ pẹ̀lẹ́ ẹ̀yin lẹ wà ń bí. bẹ́ẹ̀ni mà. kọdí ńkọ́. àwọn sáyé lọ ra nǹkan. bẹ́ẹ̀ mọ lọlọrun ẹ̀yin lọ wá fi sọgbà. bẹ́ẹ̀ni mà kí lẹ fẹ́ má wọ ló lè tajà kí lẹ fẹ́ gọgọ tẹ fẹ́ rà. kọdí jáde ẹ̀yin ló wá fi sọlé àkọ ẹ kọsítọmọ gidi lèmi. kí lẹ wá fẹ́ rà. ń padà wá ẹ̀yin ẹ mọ wọrí kọdí bó ṣe wá mínírà ni ó lọ ra o. bẹ́ẹ̀ni mà kò sí wàhálà. ẹ bá wa rajà. a fi ra o ọ́ìlì bíi mẹ́fà mo fẹ́ rà mọ́ padà bọ̀ wọ́n lè fún yín discount o. mò ń bọ̀. pàlàpàlà ìlú àpàlà. Mọ̀ ń bọ̀ ẹ dákun o. Kẹta lónìí. Olùsí, gbọ́kọ́ gbọ́kọ́ gbọ́kọ́ ó ń ranù ó ń ranù ó fẹ́ gbọ́kọ̀ mi ó gbàkọ̀ dí yọkọ̀ wẹ̀rẹ̀ lójú orí nǹkan náà tọ́lọ́tọ́lọ́ wà rí sí. Marini Marini kí ló ṣẹlẹ̀ kọ́dí kọ́dí kí ló ṣẹlẹ̀. kí ló tún lè rọ mi sọmọ ọlọmọ ńlá. yọyọyọyọ àwọn ẹnu wèrè bó mọ̀ pé tó lọ́ra rẹ̀ ọlọ́ra mi nira fún olùsí ó sọ́ra rẹ̀ di wàwà wà rí sí tọ́lọ́tọ́lọ́ wà rí sí bí bá bù ọ́ tí mo bù ọ́. lórí ni ó yẹ kó mọ̀rùkọ̀ ní sáà àlàáfíà ẹ̀ tó ṣe pàtàkì. ìwọ náà àbúrò mi gánà ní ìgbé ìyá lọ́jẹ́ nígbà òdebí tó ológo ẹgbà tẹ́ ni mara mú gánà ẹ̀ mọ̀mọ́ra bí àwọn wèrè ará àbíjan. ìwọ náà wà débi nítorí ẹ̀ kó o ṣe láàárọ̀ ọmọ sí lọ́sàn-án wà gbé fún olé olókùnrin ilé oníyàwó. ẹ mọ wí fún ọ kí àbúrò rẹ ni wọn. sọọmọ ni àbúrò mi ni oní abílé àbíkán ìwà tí mò ń sọ pé wà ń Ghana wọn náà wọn gbọ wọlú ilé wa nílé ọkọ ọlọkọ. àǹtí ẹ máa ní sùúrù o kí ló dé kí ló dé máa ní sùúrù ẹ má fẹ́ mi jáde kí ló dé máa ní sùúrù ẹ ní gómìnà mi lórí kí ni mo ṣe fún yín. Eh. kí ló wáá dé sẹ́sífíkà rẹ ti ń ráùn ni kí ló wáá dé sọ́nà tó tó tó fi sẹ́yìn rédíò rẹ ti bàjẹ́ ni tó wá níbẹ̀ sí ń bẹ lábẹ́ ọkùnrin àbúrò mi. ọyọ mọ bínú. tẹ́lẹ̀tọ́ mi ni ẹlẹ́jọ́ mi ní mi lórí rẹ̀ kí ni mo ṣe fún yín. kọ̀dí sẹ́ńbẹ̀ lára wọn gángan. lára àbúrò mi gánà ló ti dé. ẹnu òṣìṣẹ́ ọ̀jẹ̀ sọ̀rọ̀ kọ̀dí mọ́nù mi mo mọ̀ jẹ́ mo mọ̀ dáadáa mo mọ̀ dáadáa kọ́ mo rò pé bí àtòrí bí mo ṣe rí àsàn ló fi fẹ́ ní bàbúrò rẹ ni ọ̀ṣọ́ àbúrò rẹ lẹ ni. àbúrò mi gángan ni. ọyọ mọ bínú ọkọ mi kọ̀dí sọ yàsín mẹ́fà pé àbúrò rẹ ni. ọba ní lọ mọ́kàkíndé kí n tó bẹ̀rẹ̀ yàsín. kọ̀dí sọ ìbílẹ̀ ìbúrẹ́ kọ̀dí. ọ̀dà yàsín yàsín. ǹlẹ́ o ìyá súnà aborí mọ́ bò wá òṣèkà tán tẹsẹ̀ mọ́ rìn ọwọ́ amórí òbò gẹ́gẹ́gẹ́ ń bá rí ọ ní ìsìn ó ṣe bí bí wọn ti bí ànábì Muhammad sallallahu alaihi wasallam ní wọn bí ọ lé mọ́rìlì ìwọ̀nba níyẹn mọ̀ gbóná mọ́ láì sọ̀ka ọjọ́ wí ìmọ̀ tó lé ìmọ̀ mọ́ tú ilé ni tó bá ti wà fẹ́ fún jíjẹun tó ní ìwọ òní fílẹ̀ o ó mọ̀ jẹ́ ni ó fi para rẹ̀ dákun mọ́ pa àbúrò tèmi o mọ́ pa àbúrò tèmi mọ́ ń sọ fún ọ o kí ló dé ná àwọn bí o bá tẹ̀ sí pé fún yàn gan ò ní bẹ́ẹ̀ rí ẹ̀kọ́ kékeré ọ̀padà lẹ́yìn rẹ ni ọwọ́ àwọn oṣù òun wò bí bí bí ẹni tó ṣe pé wọ́n bá bomi sí lẹ́nu ibẹ̀ wọ́n ọba. iye ọkọ mi ẹ̀kan ń sọ̀rọ̀ báyìí kì í ṣẹ̀bi tèmi náà bí mo bá mọ̀ pé bóyá ẹni yìí súnmọ́ ọkọ mi àti pé kọ̀dí ò jẹ́ mọ gbogbo àwọn ìyọkọ mi yìí ní í ṣe nǹkan tí mo ṣe kọ̀dí fúnra lára rẹ̀ sí mọ̀pá tìgbà tá a ti bẹ̀rẹ̀ eré ìfẹ́ wa mo nífẹ̀ẹ́ rẹ̀ kìí ṣe kékeré yìí sì bá sí é pẹ̀lú bí mi àbí wo làbúrò kọ́kọ́ ìmọ̀ tọkọ àtàdá kóríṣiríṣi obìnrin mọ̀ wá sẹ́rí tí obìnrin míì bá wá báyìí tán bá pọn ìgbà àyà yóò pọn ró òní bí ọ̀lẹ̀ àwẹ̀má ní kí ló ṣẹlẹ̀ ijó ní ilé ilé ìmúròbìn kan tó jókòó sọ́dọ̀ rẹ̀ tó lóun fẹ́ ràdà Hmm. gbogbo pàlàpọ̀ ló tán rẹ̀ báyìí níṣe ló pọ́n kò sí gbèrè bí ẹyọ kan bẹ̀ báyìí mo ní ha kólúwa rẹ̀ mọ̀ wá finá sórí òrùlé sí mo fi ní ha kéèyàn mọ̀ gbóúnjẹ rẹ̀ fàjájẹ nígbà mo sì ráwọn tán jókòó tán fìlà sóòmù mo gbà ah, béèrè lè bó ṣe mo ń sọ ìwọ làbúrò jókòó kó rẹ gẹ bí pé ah, mo ti délé mi èmi ò mọ̀ pé bóyá fámìlì ni wọ́n ló jẹ́ ṣe nǹkan tí mo ṣe. èmi gan ni gbàmú nọ́mbà kí wọ́n ṣe gbára fámìlì pé tọ ẹbí mi ẹbí mi ni kí ló tọ́ pa rẹ̀ mọ́ rírì kí ló tọ́ fẹ́ gbẹ̀mí ara rẹ̀. ẹsẹ gbogbo obìnrin náà ni ó mọ wá. ẹ dáa lé njọ mo délé yín èèyàn mélòó mo mọ̀ lé yín àbí èèyàn mélòó mo mọ̀ lé yín njọ tí mo délé yín bọ̀dá sùn apátápá sùn àti mo bá ń bẹ òun nìkan ni ó sì lé èèyàn mẹ́rin ní kà lọ́wọ́lọ́wọ́ njọ mo délé yín. èèyàn mẹ́rin mọ̀kọ èèyàn mẹ́ta ló mọ̀ sọ ìyọ lọ́ọ̀lẹ̀ àti yakadija kọ́. ìgbẹ́nu sí rẹ́sán. tẹ̀ sí bá ti ń ge lọ́ọ́bà ni ọmọ ọ̀bọ̀ ọ̀ka gbogbo ẹbí rẹ̀ ni ó kó síta báyìí ni ó ní ó yá o mọ ọmọ wọn kọ̀ọ̀kan o. ẹ̀gbọ́n mi ẹ̀sẹ̀ ní sùúrù ìyàwó mi ah, sùúrù bàbá ìwà sùúrù ò sì ní pọ̀ jù tí ò bá ní tó ni bẹ́gbọ́n mi ṣe ròyìn kọ́ mo ṣe bá yín o. mo fi pamọ́ fún ọ ni òun ló ṣe rí ó gbóná jà pààrà lọ. àṣé bẹ́ẹ̀ ṣe da tó yìí àṣé jàgídíjàgan wà lára yín bẹ́ẹ̀ bá ń bàbá ìlú ẹ̀ ní pẹ́ńlí ọkọ. ẹ dẹnu sọrùn olórí gbogbo ọlọ́kọ mẹ́tàdínlógún. olórí burúkú gba fídíà lọ́wọ́ dèdèrìn tí wọ́n ọ̀bà gọ́sí mo ló bá ń búyàwó mi ni ṣé bí ọwọ́ à ń pẹ̀tù sí ni

ó lò sí. sọ̀rọ̀ tí ó pè ọ́ ọgbà ẹ̀kọ́ kaba tí òbólẹ̀ lọ́mọ wò wọ́n bá bẹ̀rẹ̀ lọ́mọ wò ní rẹ̀ ni wọ́n bá ṣe ṣe mọ wò ní rẹ̀ lò. láì má bàa bá ìyàwó mi ìlú nìkan mi. tá à ń fẹ́ rẹ̀ fẹ́ rẹ̀ tí ń bẹ́ ń kàná. wo torí báyìí wèrè tán méjèèjì jọmọ sẹnu jáwọ mọ wọn ni o. Quadri Quadri Quadri èmi ló mọ. èmi ah, ló ń kà. ẹ̀mẹ̀ta ni ṣé o fẹ́ gbóòótọ́ rọ̀ sori tó bá jẹ́ wípé èmi ni ẹni èmi àfẹ́yàwó mi ni ah, ah. bẹ́ẹ̀ ni sori tóbìnrin bá ti joyè oníjọ̀gbọ̀n tí ẹnu ọkọ ò ka obìnrin tó joyè pa mí ń kú obìnrin téèyàn ò bá fẹ́yàwó mi lérú obìnrin bẹ́ẹ̀ ariwo kì í balẹ̀ sórí wọ́kọ̀ gbìyànjú kò tiẹ̀ wá ọmọ kan kó wá fẹ́ wàá rí bá rẹ̀ ṣe máa rọ̀ bí ìkàrí tó sókè láti jẹta course. ẹ̀mí nìkan wá ń fi ẹ́ ṣe bí kìnìún wá. ẹ má dọ̀rọ̀ ipò ẹ má dọ̀rọ̀ ìpele pé yóò fa wàhálà pàápàá ẹ mọ nǹkan tí mò ń sọ ẹ wò mí bẹ́ẹ̀ ṣé wò mí ní ìsìn iṣẹ́ ìwé mélòó ni mo ní lọ́wọ́ mo fẹ́ ìyàwó kan ìrànwọ́ gẹ̀rú ẹ tún ní kí n lọ fẹ́ kejì tẹ́ẹ̀sì mọ̀ kó òrìṣà jẹ́ ń pé méjì obìnrin ò dénú. àìmọye òrìṣà jẹ́ ń pé méjì obìnrin tó dénú. àìmọye òrìṣà jẹ́ ń pé méjì obìnrin tó dénú tó lọ ẹ bẹ́ẹ̀ ni Quadri ṣó mọ̀ pé ọ̀rọ̀ yìí <laughs> àìrò dáadáa ni tó bá rò dáadáa wàá mọ̀ pé orogún gangan ni solution kan tó wà lẹ́yìn orogún ni àìlórogún ló máa ń fà á tó jẹ́ pé obìnrin tó bá lọ́gùn tí ò bìkítà tí ò níwà tó tún máa máa continue láti máa ṣe ọjọ́ tó bá ti lè lórogún báyìí ọjọ́ yẹn ló ti máa change ló máa ronú pìwàdà torí pé kò ní fẹ́ kó fi affection tó ń fún òun kó divert ẹ̀ sórí obìnrin kejì tó máa change orogún gangan ni. tó tiẹ̀ tún wá rí tó bá tún wá náà òun fẹ́ ya alágídí tó lágídí wàá pa tìun mm-hmm. ṣorí tó bá ti rí pé o pa òun tì tó o ráyè tòun tó ń gbogbo attention gbogbo time everything yẹn tó mú tó gbé fúyàwó kejì fúnra ẹ rí apé wa a máa ṣiṣẹ́ gẹ̀gẹ̀ ni baálé mi o ọkọ mi wọn náà a máa ṣakọ mm. a máa ṣakọ orí a máa wú bí gàrí fọ wọn bá jọba bí nǹkan wá ń fi ẹ ṣe ìgbìmọ̀ wọn rí ìmọ̀ràn tẹ̀sán yìí ò dáa lóòótọ́ ṣùgbọ́n ẹ̀gbọ́n pọ́pùsì mi kan sọ pé inú làárọ̀ àti òrùka nígbà tó ṣe pé gbogbo nǹkan tí mò ń ṣe kò pọ̀ mo fẹ́ yọ kangan ìlówó bọ̀ èyí ẹyọ kan náà fún mi nífọ̀kànbalẹ̀ kí n tún wá lọ fẹ́lẹ̀ kejì ẹ dákun owó òwò gan ní ìfimọ̀ gbọ́ bùkátà lé hmm, hmm. kọjú ìrọ́rọ̀ ìsọ ọ̀rọ̀ owó kan pálò o ẹ̀ torí pé àti ṣèyàwó ọjà owó ọbẹ̀ ló ṣòro àbí ọ̀rẹ́ kí ló rò. kí ni ìwọ náà tún sọ ọ̀rọ̀ ni kọ́dí ò níṣòro. lọ́nà wo. kọ́dí ah, ah. um, tó hmm. fẹ́ ṣògùn owó. mi ò ṣògùn mo fẹ́ lówó lọ́wọ́ ni. ṣó wù ẹ́ kó o kàn déédéé lówó lójijì hmm. kó o bọ́ṣọ òṣì hmm. aṣọ ọ̀ṣẹ́ aṣọ ọ̀yà tó wọ̀ kó o bọ́ sílẹ̀ báyìí kó o dẹ̀ dáná sùn ah, kó wá bẹ̀rẹ̀ sí ní jẹ kó bẹ̀rẹ̀ sí ní mu kó bẹ̀rẹ̀ sí ní rìn kó yan fanda láàrin àwọn olówó àwọn olóró káwọn máa bí ẹ pé báwo ló ṣe ṣe kọ́ máa rò pé oṣoògùn owó ni ṣó fẹ́ bẹ́ẹ̀. ohun mi o mo fẹ́ bẹ́ẹ̀ gidi. tó bá jẹ bẹ́ẹ̀ kú oríire hmm. orí kàbìtì kàǹbì ládùúgbà ká ẹ láyà yìí ah, lẹ́yìn pé kò ṣe kí ni kò gbé àbẹ̀ báyìí pẹ́ ẹ̀ sọ kò lọ fẹ́ tó bá ti fẹ́ àwa náà rí lẹ́yìn ẹ̀ tó bá lọ àdá àwọn àṣìbá ìtẹ̀lẹ́ lẹ́yìn ọ̀rẹ́ olówó ọ̀rẹ́ olówó ah. ló bá tán. ìyá kan tó bá rí ni. àpò eh! oríire òní o. àpò eh! oríire òní o. àpò oríire òní o. ẹ kú ẹni gìrì mú ẹ jẹ́ mú ọlọ́gún sẹ́lọ̀yọ̀ kọ́ wo wèrè ara wọn dànù. ẹ wo ẹyin ẹ máa wọ ẹyin. kí ló ń ṣẹlẹ̀ ẹ̀ kí ló dé. kò sí wàhálà. ẹyin eh, ìbí ọlẹ́jọ́. ǹjẹ́ ẹnu oníkànlá ti ń gbọ́kàn kí ló ṣẹlẹ̀. mo fọ̀rọ̀ sí ọ lẹ́nu torí mo ti débi tó ga lónìí mo fọ ọyá máa wí. ibi tá a bá tẹ̀ ní kí tẹ̀tẹ̀ mọ́ tẹ̀ ní mọ́ tẹ̀. ẹ wo ìyàwó ó ní sórí burúkú sórí lọ́dẹ̀ ìyàwó ni ẹ o. bẹ́ẹ̀ni. ọmọ tó wà ń wò ilé ni náà ìyàwó ni. ọlásùbùrù ikú èèyàn ò lẹ́ ń di méjì kínú ṣe kí ni. kínú oríire kú oríire ò ní torí wọ́n gangan ló ń ṣayẹyẹ. má bínú abọ́ba kú onígbẹ̀gbẹ̀ lọ́rùn ìtí ó kàn ló ń dá sí. ó ṣe jẹ́ kọ́kọ́ tèmi sọ̀rọ̀ kọ́ di mo mọ̀ pé òní fẹ́ jẹ sóòkù mo mọ̀ pé rírì òní fẹ́ burú bí egún tí léwèrè mo jẹ́rìí rẹ̀ dáadáa kí ló ń ṣẹlẹ̀ bá ń sọ̀rọ̀. ẹ ló wojú mi dáadáa mọ́rílì eh. ara ń tàn wí nù ààbò ẹ̀kọ́ lack of education onídọ̀ọ́ láàmú kí ló dé tó wá lọ́wọ́ sọ bí ẹni sísẹ̀ gòlù yẹ ẹ̀ pa dákun tá n kóbọ tá n ran pọtakọt orí nǹkan mú wálé só orí bó o ṣe wà yìí mo rí pé oru rẹ ni mí lára nígbà mo jẹbàjẹbà tẹ́bà sú mi bá a bá wí ní ìsìn ó là yọ parí rẹ́jìmù rẹ ni rẹ́jìmù tá a sì wà yìí èmi ọmọ mi wọ́jọ́ lórí ayé ìgbóni só orí dé tó ń wó yìí yìí sí sí apá kọ̀ọ̀ka só orí yọ lásùbò mi ò lọ́kọ́lé fún wa torí nígbà tá a lé àlọ́lé tuntun múra kankan ebi ọ̀dọ́ wọn bọ́ sí kọ̀rọ̀ mọ́ o ti gba sáńpẹ́ níyà lọ tẹ̀tẹ̀ ní o ẹ̀fọ́ yìí sì lẹ́fọ̀ láwo bí wọ́n bá wà pípọ̀ tẹ ọlọ́run padà sẹ̀ sí àárọ̀ rẹ mi tá a ti kó kú o kò sí tó burú jù ń bẹ orogún rẹ rè. aláṣubòmí súnmọ́ yàrá rẹ kó kúnlẹ̀ kọ́kọ́. kúnlẹ̀ kíyàwó. tọkọtaya ni wọ́n tọkọtaya ni wọ́n. olówó ní jòrò wọ kí wọ́n fà jákòó láti ìyàwó mi ni ẹ̀ náà ẹgbẹ́ ìṣe máa disrespect mi bẹ́ẹ̀ yẹn. má yẹ kí n bínú sí ẹ o mo ṣe mo jẹ́ gẹ́gẹ́ bí ọ̀dẹ̀ ni. ọ̀la stofin nàìjíríà ní rí tẹ̀ àtúntò jáde ọmọ ìyá mi lọ́kàdé yìí àbúrò jíjà ẹ̀gbọ́n rẹ̀ ló tójú. kí ni máyìíde lálẹ́ ọmọ ìyá mi làkọ́lé rẹ̀ olóyin ládùúgbò láti gbé jáde. agbèjáde káságbá síbi láti tọmọ ìyá mi my blood. aṣílòótọ́ ni pọ́mọ ìyá kì í yá ọmọ bàbá ló ń bá. ẹ̀gbọ́n nínú ọkọ ẹni tàbẹ́gbẹ́ ẹni tó wájọ́ ọmọ ìyá ẹni. ewu ló ṣe pàtàkì tó ṣe kókó. this is a wife in a dilemma. worry confused destabilized. ọjọ́ ṣọ́ra ẹ̀. ìgbà tó ń ta ń jà wọ́n bí àrẹ̀rà nínú lé olójú dẹ̀ rújú ẹ̀ nílẹ̀ kó pé kó fọ́ ọmọ ìyá mi nílé ọkọ ẹ̀ we are inseparable. one question from me to you are you jobless. yes. You became my job the day you decided to start falling about your milk and up and down. Are you mad? Sinimu yẹn lè tó kọjá bẹ́ẹ̀. Ọmọ ìyá mi Bánkì Akíntayọ̀ wà ló pẹ̀díùsì ẹ̀. Adébáyọ̀ Tìjàní ló dìrẹ́kìtì ẹ̀. Osman Gbadebo ló pákéjì ẹ̀. Starring Ibrahim Chata, Péjú Ògúnmọ́lá, Regina Chukwu, Bánkì Akíntayọ̀, Zainab Bakare, Péjú Ajíbóyè, Victoria Adébóyè, Olúwafẹ́mi Dámilọ́lá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú sinimá tuntun yìí, ọmọ ìyá mi ló ń dùn sí bíìtì ẹ̀. Ẹ tún kú ojúlọ́nà sinimá ńlá méjì ọ̀tọ̀ọ̀tọ̀ yìí. Ọmọ garage, atẹ́lẹ̀ ìtàpàkọ́lẹ̀ ní the casket méjèèjì ń bọ̀ lọ́nà ni ó tún kọjá àfẹnuròyìn sinimá titun ọmọ ìyá mi not just another one iṣẹ́ bàbá iṣẹ́ ní ìbàdẹ́. ọ̀dà for your information àwọn ọ̀gá sọ pé kẹ́ ẹ má wá bíbá ẹ mọ́ tó bá jẹ́ pé breaking news tẹ fẹ́ gbọ́ nìyẹn. ọ̀gá lórí burúkú wọ ọ̀gá má ṣàfọ̀sọ́ sọ́dọ̀ kí n má wá bíbá ẹ mọ́ nílé àbúrò ti tẹ̀mí. rọ̀bì ọkọ̀ bíi o ní liberty láti fẹ́ ìyàwó mi how. Ade please do it ẹranko tó bá ṣeré lẹ́yìn ọgbà òun ni kókó ń pa jẹun. mo ti gbọ́ mo dẹ̀ ti gbà. it is just unfair Sùnbọ̀ kí ni mo ṣe fún ẹ ṣé mo ṣẹ̀ ẹ́ ni. ṣájà bù ìjẹ ni. get out sinimá titun Diverse Word of Love To Love and To Let down. ìdà tó mú ọlọ́nàfẹ́ nínú tó kà ti yọ òmùgọ̀ a máa bú àwọn ọlọ́gbọ́n afọ́jú a máa dúwe ọ̀nà fáwọn tó lójú méjì tó fi ríran kedere wèrè a máa pe gbogbo ẹni tó bá ń fún un ní mọ̀ràn bá sọ òtítọ́ ní wèrè ìdà ìfẹ́ ni Word of Love kọ́lọ́mù sànú ẹ̀yìn obìnrin ẹni tẹ́ ẹ bá ti ń fẹ́ kì í lárùn kankan lára ọ̀rọ̀ kékeré àrùn sinimá titun Word of Love Ọláyínká Solomon ogun omoṣin ló pẹ̀tù sí ẹ Ibrahim ibrahim yekini tẹlẹ ló direct yẹ starring ibrahim yekini tẹlẹ joseph mọmọ ọláyínká solomon ogomoṣe kẹmi taofik fatai solomon martini ọgbẹbọ saheed bayonle àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun yìí ìdá ìfẹ́ sword of love kúrú ṣe báyìí kọjá bẹ́ẹ̀ grab your copy now. sún ọ̀gá o àmútọ́rù wà lélẹ́yìí o mo ṣe túká tọkọtaya ni wọ́n ẹ má má sún ọ̀gá ẹni ní àtọ̀rọ̀ ni o mo ṣe túká. ìfẹ́ ńlá lẹ́wù níbi tá ò lérò iṣẹ́ olúwa ni ká lówó ká lọ́rọ̀ ká lọ́lá ní dúkìá tó pọ̀ kò ráfẹ́ òtítọ́ aṣiwèrè ojú pópó sọ̀rọ̀ bí ọlọ́gbọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan lẹ́ẹ̀kọ̀ọ̀kan òwòlúwa bẹ́ẹ̀ ni. tọkọtaya ni wọ́n tọkọtaya máa ní wọ́n ẹ má má tún wọn ká ẹ má má tún wọn amútọrùn wà lẹ́lẹ́jì o kò ṣe tún ká tọkọtaya ni wọ́n ẹ má má tún wọn ká o ẹni ní ẹ̀tọ́ lónìí ṣe tún ká. Tàlédè ìfẹ́ yé bí ẹni tó ń lò fẹ́ náà. Tani èdè ìfẹ́ mi yàtọ̀ sí tirẹ̀ o. Mo máa yàtọ̀ gédégédé. Ọdẹ méjì yà ló fẹ́ bí ikọ̀ òfẹ́ sàn.